bàbá mi. ọ̀gá mi kò mà. yóò mọ̀ dáa fún yín sá àtẹ̀kọ́ mo ti sọ fún bọ̀bọ̀ yìí mo sọ fún mo ní kó wá gbé búlọ́ọ̀kù yìí ó kọ̀ ó fárígà kò gbé. ẹ̀rọ mo ti sọ fún látẹ̀kọ́ tó yẹ ká gbé ó lóun ṣe kankan lọ́wọ́ ní sá. mo mọ̀ pé tẹ́fẹ́ ṣe wá sí ìwọ náà ló mú búlọ́ọ̀kù bẹ̀rẹ̀ tó fọ́ gbogbo ẹ̀ tó fọ́ gbogbo búlọ́ọ̀kù jáde. irú ọ̀gá èmi kọ́ ni mo fọ́ ṣé tí wọ́n bá gbé kò kí fọ́ torí pé wọ́n máa ń bára wọn gbé dáadáa ṣùgbọ́n tẹ́mi bá fọ́ ẹ̀rùn bóyá bíi fifteen péré ló máa ń fọ́ àbí twenty kò ní fọ́ báwo búlọ́ọ̀kù tó lè máa sanwó yín lọ́wọ́ tó bá yẹ pé dádì ẹ ló bá fowó dá gbogbo ilẹ̀ sílùú àti máa ba gbogbo ẹ̀jẹ̀ náà yẹn fún àwọn àgbọ̀n ìfẹ́ jẹ́ nìyẹn wọ́n sábẹ́ mi sọ fún bẹ́ẹ̀ dá dádì mi gbèsè ta lórí kábàtà. bàbá oya. ọ̀dọ́ ẹ̀rọ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ẹ sà ẹ jọ ẹ fún mi ní owó iṣẹ́ mi lásìkò náà yẹn orígbó blọọkì tó kọ síbẹ̀ yẹn ọbẹ̀ dá mi gbé tàbí sódówó tó yẹ kí n fún ẹ ni màá fún ọpẹ màá fún orígbó yẹn jẹ. mo dún kíkọ bàbá mi ò kò ní bàjẹ́ fi dọ́bù sálárì. ìbàdàn tún mi nà. Oh, dọ́bù sálárì. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ẹ̀ lọ. Agata. Sálárì ní ní méjì o. Agata. Sálárì ní ní méjì o. Kọ́mọ àgbà ń bẹ̀ dákojọ́ odò olóyè méjì odò olóyè méjì ṣé yóò polówó rẹ jẹ́ ìyá mi lẹ́nu mo máa lẹ́kọ̀ọ́ yìí. woman. ìwọ náà mọ̀ pé àjọ tí ń lọ ìbí ìbá lọ nísìn ilé tètè ó wọ̀nà àwọn tó sì gbàjọ má ti lè dé báyìí wọ́n ti mọ̀ wá bá mi nílé. nǹkan wá mú un ni pé ọ̀ní bá ń ṣe báyìí. ìpè ń bọ̀ ṣe irun ìpè ń bọ̀ àmọ́ tí ń bá dé ń wà bọ̀ ní wà bọ̀ ṣe. a sì tún kú tọrọ lù yìí. ọ lónù o wọn náà ti gbọ́. wọn ní ọmọ kékeré ní òjọba ilé adó nílẹ̀ kí láwa ṣe gbòǹ tán bá ṣàfijọba kọ́nà ṣàtijọ́ rọ̀ wá lọ́rùn. ẹ lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ kú o ẹ ti bọ̀wọ̀ lù yìí ẹ ra ẹ lẹ́ àdìgbọ́ o. tọ́lọ́mọ kékeré ní òjọba lé a lórí ńlẹ̀. bá a ṣe gbọ́ òun kọ́lọ́n ṣàánú wa. ọlọ́run ṣàánú àtẹ́sọ́dé lámà àmọ́ tẹ́ ti ń bọ̀ o. kábíyèsí àbí bọ́lá aláṣẹ ìbí bọ́kọ kéré bí ológìnní baálé ní ọmọ jẹ ìwọ ni ọba wa Ifá ló rán wa ká wá ọ lọ a sì mú ọdẹ amọ̀pátọ́ba tẹ́lẹ̀ ni ọ́ ẹni bá wá pé ọmọ ṣe tiẹ̀ ìṣe rẹ ò ní ṣojú ẹ̀ torí pé bí ẹkún bí ẹkún ní ṣe gbére bí ọ̀fọ̀ bí ọ̀fọ̀ ní ṣàparò yàfun yàfun ní ṣo onímọ́tò gbogbo ẹ bá fẹ́ di ọlọ́ ìtàkùn tó bá ọmọ gòkè àlọ́ tó tẹ̀rí ní lọ ọyá máa dún gbogbo tó bá fi ọmọ wí lórí wa kábíyèsí ẹ ṣe gan ni ẹ̀yìn kí ẹ̀yìn rí i ṣé o fọkàn bá mi lọ. ọ̀gá mo wà lẹ́yìn yín. ṣé ẹ rí yorùbá bọ̀ wọ́n nílùú tí ìwà sí òkú kí ló ní kò sí ń bẹ ìyálóde. ẹsẹ̀ ń fi bẹ́ẹ̀. ṣé ẹ bàbá bàbá olóyè ọ̀tún òfin ti wá dé báyìí o bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ rẹ̀ ti di rẹpẹtẹ ṣé ẹ rí ọ̀rọ̀ tèmi. olúwa mi um, o. kábíyèsí ẹ kó o fi dé. Ah, ah, mi ò tí ì ṣòfin bàbá bàbá olóyè tí kú bá ń sọ̀rọ̀ àrùmọ́ ọ̀gbẹ́ni kóńjò bá ràn ìrìnsẹ̀ ẹ faramọ́ tí bá sọ ṣé ẹ̀rí ìdájọ́ tèmi kò sí pé ọ̀sẹ̀ mímú dáríjì wọn o tó bá ti ń ṣẹ̀ báyìí oṣù jìyà ni bẹ́ẹ̀ ni ẹ ẹ gbọ́ dákọ̀ rẹ kí wọ́n gbọ́ jẹ́kọ́ mọ̀. ṣe rí orúkọ tí èmi ni fẹnusọ yes fẹnusọ ṣe rí tí ọ̀rọ̀ bá rújú láàrin ìlú yìí tàbí ní agboolé kọ̀ọ̀kan tàbí nínú ìdílé kọ̀ọ̀kan tàbí ní ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan tí a bá wá sí ààfin àfẹnusọ pẹ̀lú sọ́lọ́pẹ̀ rẹ̀ ni dárúkọ tiẹ̀ jẹ́ kọ́ mọ̀. orúkọ tèmi ò yí padà yìí èmi ni àyìndé. ẹ̀hẹ́n yọ̀rọ̀ tí mo bá bọ̀ kò fi ti dé báyìí o kẹ́ ẹ jẹ́ kẹ́sẹ̀ ò tẹ̀lé ní kíákíá ṣe rí inú òfin tèmi gbogbo àwọn èkì sára dáradára tẹ kó sọrùn tẹ wò fi ẹ má ìkó wáyé mọ́ látàfin lọ àǹkárá ìgbàlódé ẹ wò mí èmi fúnra lára mi ẹ̀wọ̀ bá ẹ máa ní swaga bàbá. swaga. bàbá ṣe ti wá as from today ẹ má wo òfin wá sí palace mi wá mọ́ ẹ jẹ́ kí yẹn jẹ́ mi ẹlẹ́ẹ̀kejì tó bá ti wá di òpin ọ̀sẹ̀ gbogbo wa pátápátá a ó raṣọ kéékèèké a wà sáré olóbìnrin po kiri gbogbo olùsẹ́ gbogbo ohun olóyè tó tóbi báyìí gbogbo yín ọ̀rọ̀ ara yín yóò sì yọ̀ dànù gẹ́ẹ̀rẹ̀gẹ̀ kò sí pàfẹ́ ọ̀ méjì nílùú ìmọ̀ o ẹ ṣe ayé ní òní bàjẹ́ ṣe é rí ẹni tó bá fẹ́ ìyàwó méjì nínú ìlú yìí ìyàwó lẹ́tọ̀ọ́ láti kọ̀ lẹ́lẹ́ fún yàrá tó lójú kòkòrò bá débẹ̀ tó fi lọ sí wípé kí ni ó lọ fẹ́ tó ti níyàwó lé. lukosi irú àwa bá ti fẹ́ yàwó méjì káàtì kí kábíyèsí ó tó jẹ ńkọ́. sọ̀rọ̀ no comment i say no comment you wan talk wetin you wan say no comment. ṣé yóò bí ìdẹ́bẹ̀ yẹn ẹ ti gbọ́ mi ẹ sọ fún ìyàwó yín kan ẹnìkan fi ilé rẹ̀ kò sí jẹ́ yẹn kò sí pa àkókò jẹ ọdún lé ọkọ ẹ ní o kò sí pa àdàrúgbó sílẹ̀ téèyàn bá ti lò tó kó jẹ ọdún lé ọkọ rẹ̀ kò lè bímọ ọkọ ẹ̀ kó padà lọ sílé bàbá ẹ̀ kó lọ ṣe kí ni kó lọ ṣe ìmí ìní. ó lè máa tàtẹ́. bẹ́ẹ̀ ni kó lọ délé mo ṣú òfin tèmi ni. Ah, ah. ṣé wàá lóúnjẹ tẹ́ máa jẹ́ nílùú yìí ẹ jẹ́ kó yẹ yín láti fún today lóúnjẹ tí n bá fẹ́ kẹ́ ẹ jẹ ẹ máa bá mi sọ fún fẹ́ni sọ àbúrò ní fẹ́ni sọ fún wọn. ẹ sẹ́rí n tí kábíyèsí ń gbìyànjú láti sọ ni wípé tí olúwa mi tí bàbá bá ń jẹ ẹ̀bà kò sí ẹnikẹ́ni nínú ìlú yìí tàbí ní ọ̀dẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan tó gbúdọ̀ tún jẹ ẹ̀bà ní ọjọ́ náà. ẹ kábíyèsí ṣé ibùgbò fìtẹ́sì láti ẹ̀kan ó bá mi lára mu ṣùgbọ́n ẹni yóò yíwọ́ sẹ́ẹ̀rì mi yéé jẹ́ba yéé jẹ́ba òbẹ̀ta òfin wa dé báyìí o di. oṣù pa mẹ́wàá iye oṣù mẹ́wàá ẹ̀bànúgbò ló gbọ́dọ̀ máa jẹ. ẹlẹ́wọ̀n nira díẹ̀. kábíyèsí irú àwa tọ́já yìí pé láti wúndíá láti fẹ́ra wa pẹ̀lú ọkọ mi a sì jàrí èdè àìyedè sí kì í sì ṣe pọ́pọ̀ mi kú nígbà wá ní ẹni ẹ bá ti pógójì ọdún bí irú mi yìí kákẹ́rù lé bàbá wa wọ́n èé e ṣe bẹ́ẹ̀ nílò ẹ̀ yorùbá àbí wọ́n ṣe bẹ́ẹ̀ lágbo lé bàbá yín rí kábíyèsí ẹ má bínú o. màmá mo sọ fún yín tí ikú bá ń gbé àti ikú bá ń sọ̀rọ̀ àwọn máa gbé ni ẹ̀wò ẹ̀wò tó jọba ti rọ ìrìnsẹ̀ àwọn màmá ẹ̀wò ẹ̀wò tóbi bá pẹ́ ní ọkọ̀ kí ló máa ń yà. gbogbo náà là jẹ́. ẹ ṣé wá rí òfin last one mo fẹ́ sọ fún yín bí mo ṣe dúró lórí ẹsẹ̀ mi kò sí wípé tí ẹgbàá kan wá ní ọba má dìde àwọn olóyè máa ń irọ́ o èmi nígbẹ̀yìn ẹ̀yin ó wà dìde báyìí ẹ mọ̀ lórí bàbá yín báyìí ọyẹ ẹjọ́ báyìí lè máa fún pàṣán ẹ dé. ẹ máa lọ báyìí olúwa mi ò máa wò pàkọ́ yín. ẹ má lọ ẹbí ní rẹ yìí ẹ má wọ sọ wòlé wọsá àfi lọ. ẹ má lọ olúwa mi ò máa wò pàkọ́ yín. oṣù àjàdé mi ẹ má bọ̀ ọ́nà àtúntà. ẹ má lọ ah! olúwa mi ò máa wò pàkọ́ yín. ìyálóde. a máa gbọ́ àwọn ojúbọ fún tuntun lọ́wọ́ ọba tuntun. <laughs> Eh, kò lè mọ́ rí bẹ́ẹ̀ igbó ńlá náà là ti rẹ́ranko ńlá bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé bí èèyàn bá joyè tó rí ó ń tàn sí pé tó ní làákàyè tó jẹ́ pé ẹni ọlọ́run yàn tẹ́lẹ̀ ẹni tí ń bá ń fẹ́ kò ní ẹ̀bùn mọ́ra ìgbà tí èjoyè tó bá ń gbọ́ tí ń pè yàn ní atọ́ba tẹ́lẹ̀ ó ti mọ tí ó ṣe rọ́bà dọba irú rẹ̀ ń ti ọ̀hún. lukosi yóò ní wípé òfin tó ṣe ọ̀tẹ̀ ọlọ́run tiẹ̀. ó ní gbogbo ohun a bá fẹ́ máa jẹ ilé wa a gbọ́dọ̀ jẹ́ kóhun mọ̀ ó ní àwọn wa tí wọ́n bá níyàwó gbọ́dọ̀ jẹ́ yọkan ṣoṣo lọ ó sì tẹ́yìn náà lọ́rùn. èmi ò rí tó burú mbẹ ọmọ tí ń fún àpẹẹrẹ ó ní a bá fẹ́ jẹ kóhun ọmọ fún alófin oúnjẹ jẹ fẹ ni ntọ́ bá sì ní náà ni ó gbé kalẹ̀ láàrin wa èèyàn bẹ́ẹ̀. èkejì tẹ wí lórí ọ̀rọ̀ ìyàwó obìnrin pọ̀ ńlẹ́ lóòótọ́ ọkùnrin sì pọ̀ ọkùnrin tó da òótọ́ nǹkan obìnrin tó da náà ò sì dàbí. fún àpẹẹrẹ tí ọba fààyè gba kí ọkùnrin kan níye ìyàwó tó wù á kàn pọ̀pọ̀ kókó ni délé ìbá ti ń bímọ nítọ̀ wọ́n máa bímọ yọ àdọ̀ máa já ṣùgbọ́n tọkùnrin kan bá ti fẹ́ ìyàwó kan ọfẹ́ ọkọ̀ yọ tọ́jú ẹ̀ àbí òyọ ẹ̀ ń bá mi wúrẹ́ so mọ́lẹ̀ sọ́mọ pé yọ sá pákí fún un ìyẹn tó ń inú bọ́lá ń ṣe ní ìsìn ìwọ́ fún ọkùnrin òbóbe ọ̀kọ̀ọ̀kan kálukú òmù kò ní síjà orogún kò ní sí pé ìyá kan yà jẹ́ ẹyin ẹnìkan wò mí. lukosi ìmọ̀ ah, pẹ̀lú mọ̀lẹ́ bá lẹ́nu yín nù bẹ́ẹ̀ ni ìyẹ́wó ní ká ṣé òfin tó ṣe wọ́n dùn mẹ́yìn abẹ́ ẹ̀gbọ́n tẹ̀ sọ lẹ́nu. sọ àmọ̀ tó máa ń jẹ́ pè lọ́ba ọba lérí gbogbo wa kábíyèsí ìtumọ̀ ẹni pé kábíọ́ òsì àálà ó béèrè ah, ẹ má má bójú dúdú olúrú ọlọ́jà ọbẹ̀ mọ́ ni bó ti mọ òun la láṣẹ wà nílẹ̀ yìí. òfin tó tún ṣe òfin tá a ti ń wọ̀ látijọ́ aláyé ti dáyé táwọn bàbá ńlá bàbá wa tá a bá lọ́wọ́ wọn ó tún ní ká má wọ òfin wàá fi mọ́ pé aṣọ ọgbàlódé ni ṣẹ́yìn náà ìfọwọ́ sí. aṣọ òfin tó ní á mọ̀wọ̀ torí ara yín ni irú rẹ̀ bá wọ aṣọ òfin ní ìsìn tó òun sì mú. ìwọ náà mọ̀ pé o lè lálàáfíà lágọ̀ọ́ ara àbọ̀ wa wọ òfin ọ̀wọ́n pọ̀ àràràrú ẹ̀rí ọ̀wọ́ á fẹ́ fokòtò bọ́ọ̀dì kejì tó bá kọ ẹlẹ́sẹ̀ kí la máa wí ntọ́ ń wínú àwọn aṣọ ọ̀gbàlódé tó mọ́ wọn fẹ́ nìkọ̀ọ̀kan òfin gidi ló ṣe. kò sí èmi ò ṣubú jẹ́ èmi ti ń rófin n ò sì ṣẹ̀ṣẹ̀ jẹ̀yà lóde inú ìlú yìí ṣó ti yé yín ẹ máa bá bọ̀ báwọn yọjọ tóyin ti. ọtán wọn ní ẹ wojú ọbẹ̀ ẹ mú yán yẹ kírù rẹ ó tó máa pẹ̀lú ọ̀dẹ̀ nílẹ̀ yìí ìwọ tí ọjà àgbàlagbà tí ọba ní kí gbogbo ayé ọmọ sàánú àṣewọ náà àbẹ́ẹ̀rí bí ẹni agbójú okùn lé ọ̀jẹ̀ ni agba ẹ ó ti dáa gbogbo tẹ wí ní ọgbọ lágbára Ọlọ́run lágbára lọrun mọlẹ ọba ní oṣù rẹ yí ọtẹ ẹni gbogbo tó wù èwo ló burú ń bẹ. nígbà tí ọmọ mi ti bá òfin ṣe é yóò gbọdọ tó gba báyìí àwọn ọmọ wọ ẹ̀rù yorùbá bọ̀ wọ́n ní pé àjòjì ní kẹta àlejò làwọn àṣẹ̀ṣẹ̀ dé mi ṣùgbọ́n a fẹ́ kìlọ̀ síwájú ọba ìlú wa yìí a fẹ́ kó dìde lọ káwọn èèyàn pé tọ̀ nínú ìlú tiwa yìí o ó tún yàtọ̀ sí gbogbo àwọn ìlú tó kù ẹ̀rù kò sí oyè ọ̀tọ̀ mi kábíyèsí ìyálòdì ǹjẹ́ èèsà kábíyèsí ìdàpọ̀ ẹ̀wọ̀n bíbo ni tọ́wọ́ sí ọba àtàwọn olóyè tí ẹ fi rí nǹkan bọ̀ ni àbí àjòkó àǹdásán. ẹ ṣeun kábíyèsí ẹ ṣe ọlọ́wọ́n jẹ pé fún àtìmí yókù ibi ò ní lé padà sékòó èkó tẹ́ ẹ̀ bá tún lọ báyìí tó lè mú wà lágbára ọlọ́run à ń jẹ ńlẹ̀ yìí à ń sì ń wọṣọ dáadáa ń kárí ọgbọ́n tá a dá sí ni pé àwọn àgbà bọ̀ wọ́n nítorí ọmọ ọba tí ò bá ní lóńgbọ́n làláwùrà yìí fi dá tálíkà tó fún ìjọ ọmọ ọba lọ wọn lábá yẹ kà lára tálíkà eré kábíyèsí ẹja lẹja ń jẹ sanra lẹ ojú bá fún bí àsìkò ọdún ìṣòro bá bọ̀ báyìí ẹ wàá rán olóyè mi ọ̀tún yọ pẹ̀lú àdóngárì wọ́n wà á lórí ilẹ̀ ọba lọ gbogbo bí ọba nílé tó lóko sí láwọn èèyàn tí ẹnì kan bàbá yìí ti fúnlẹ̀ láti máa ṣàgbẹ̀ mọ̀ á rí gbà sàkọ́lẹ̀ wa àwọn kan ń bẹ tí wọ́n fẹ́ lọ́fẹ́ dọ̀mú ti hàn wá àwọn kan ti ya fọlọ́ ra sí tó yẹ pé bẹ́ẹ̀ bá gbógun káwọn má bàa wò ní mú wálé àwọn ni wọ́n mọ̀ dájọ́ à títà à jíjẹ wọ́n sáré pákó ṣaṣara ìṣòfò àtọ́ba àtàwọn àjòyè náà láàmọ̀ rówó ná àwọn ọmọ ilẹ̀ yìí kan sì ń bẹ lẹ́yìn odi náà ti hàn lówó lọ ẹ̀ fọ̀gbọ́n pẹ̀lú wọn kálukú ọmọ ajẹ́jẹ́ ìjọba náà sílẹ̀ lọ́tún àbí ọ̀tún. àwọn àrọ́kù bíi ayégunlẹ̀ pàṣẹkẹ ìdí ọ̀dán alágbẹ̀dẹ gbogbo wọn bá ń káàkiri la máa ń lọ láti gbà sàkọlẹ̀ èmi tí mi sì ṣáájú àwọn dòǹgárì rí gẹ́gẹ́ bí lóko sì ṣe wí. àwọn abúlé òní yẹn máa mú kan wá fún wa. bẹ́ẹ̀ ni kábíyèsí. ìṣẹ̀lẹ̀ wa mú wá omi ẹ̀rùn àwọn àwọn olóyè láàjọ. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ̀rùn ìyálòde ṣé kò sí ìyálọ́jà mi? Ah! àwọn ìyá lọ́jà pọ̀ rẹpẹtẹ tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun lójú méjèèjì dandan nù. ẹ̀sà ṣé wọn ìdáko ńlẹ̀ yìí. Ah, ọjà ti rẹ̀ ìdáko náà sì kéré o. akẹ́rù tó gbogbo ẹni tẹ́ bẹ́ẹ̀ yìí ah, ah. wọ́n ti àwọn ajá mọ́mọ́ tiẹ̀ fún lọ́mọ́ ọmọ tòjú ọ̀yà kì lóru mọ́lẹ̀ nígbà tó ṣe wípé ẹ fáwọn tí wọ́n ṣiṣẹ́ tó fi rówó ní ìlú ìwà ni àwọn ará oríko tí wọ́n ṣe wàhálà tí wọn ò lágbára láti máa dénú ìgboro àwọn wà máa ṣiṣẹ́ tẹ̀yìn àwọn aráàlú ọ̀wà máa jẹ́ ìmọ̀ gbádùn ó ti wá dà ní àsìkò tèmi o ìyípadà ti bà. ẹ̀rùn balóbaló ọ̀pá mi tó ṣú ọ̀dọ̀ yín ni mo wà mí kúrò níbẹ̀. fẹnisọ olúwa mi present tó bá ti di òwúrọ̀ lọ́la ẹ̀gbọ́n òrèlé olóyè ọ̀tún wọ́n jókòó ti ìyá olóyè mi èmi ọ̀wà sọ fún àìdè kọ́ lọ lọ́jà àti ẹ̀rùn èèsà lé gbogbo ìdílé kọ̀ọ̀kan tí ń bẹ láàrin ìlú yìí pátá ẹ̀ mọ̀ lórí wọn wá sáàfin kí ìgbàsàkọ́lẹ̀ òṣùpọ̀ mọ́ o nínú ìlú wa tá a ti ṣiṣẹ́ tá a ti ń jèrè láti mọ̀ ẹ jẹ́ kí ará òkú ọmọ sóore tiẹ̀ lóko kí àwọn aráàlú mọ̀ sóore bàbá ọ̀rọ̀ tí mo sì sọ yìí ó ti di àṣẹ ẹni tó bá fèsì lé yóò fọmọ rẹ̀ lẹ̀ ẹ̀yẹ kí àṣẹ ọyẹ máa rí lẹ́yìn ẹ máa ẹ máa rí lẹ́yìn ọ̀dà lọ́wọ́. àwọn èèyàn mi tó wà nínú ìlú yìí wọn ló ká wọn mọ anything wọn nǹkan tẹ́nìkan tó kì í wípé ìbápọ̀ wọn ni olóyè ló máa ń kéré oyè fúnra rẹ̀ ò kékeré ṣe mọ̀ ń sìn ní sọ́ọ̀tà ó ti jọba lé wọn lórí wọ́n fẹ́ kọ́nà kọba ìgbàlódé lè wọ́n fẹ́ kí wọ́n lajú dáadáa wọ́n fẹ́ kọ́ mọ̀ wọ́n fẹ́ ìrànlọ́wọ́ yín ṣe every òpin ọ̀sẹ̀ wọ́n bá mi wọn ní ìrìn afárá lóko gbogbo àwọn olóyè mi the little problem mo tún wá nífẹ̀ẹ́ láwọn olóyè mi pé mo fẹ́ mú wọn lọ sí èkó wọn ò dẹ̀ máa ń fábẹ́ẹ̀tì kan láti kọ a lásán wọn. they don't know how to run atobekant. Uh, atọ́ atọ́. ayi ó ń sìn tó bá ti wá bá mi kọ́ yóò máa lọ sí olóyè lọ́pọ̀ kan àwọn ọmọ ìgbìmọ̀ mi máa mú yín lọ́dún ẹ̀jẹ̀ máa kọ́ yín ó máa kọ́ ó sì máa bà ó ti mo torí ẹ̀ pè mí. yes you say something kábíyèsí your royal majesty highness whatever whatever that I can use to call you kábíyèsí inú mi dùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pè mí tẹ́yìn náà mọ̀ pé ọ̀rẹ́ lèmi àti yín láti kékeré èmi náà rí páwọn olóyin wà local because bí mo ṣe wọlé they just dey look me bí ẹni tó yàgbé sára and they don't know that I enter room plane from Japan down to Lagos before I came to this place. but by the special grace of God màá lẹ̀ ni wọn ní ìrìn afárá lókun yẹn I will try my best màá dẹ̀ kọ́ àwọn èèyàn yín níwèé àwọn yín máa pàwé sí wọn lára ṣùgbọ́n akọ́ máa bẹ̀rẹ̀ látòrí àwọn olóyè máa kọ́ wọn káwọn náà lè kọ́ kí wọ́n lè kà. máa parí tó jẹ́ pé àwọn tó jókòó tì yín náà àwọn náà dáa tí wọn ò dàbí àwọn kábíyèsí kẹ your majesty kábíyèsí tó ń kọrin nígbà yẹn pé wẹ́lì gómìnà wa wẹ́lì gómìnà wa kéńké ìyá gómìnà wẹ́lì gómìnà. náà sì sì pẹ́ jáwé. ọmọdé ọ̀jáde. orí wọn burú nù. àgbàlagbà ọ̀jáde. Hmm. ẹ jáde olúwa mi lọ́rán ni sí yín. ẹ má wọ báyìí. ẹ wá báyìí ẹ wá ẹ wá báyìí ẹ wá báyìí. ìyá ìkúrú ọ̀fẹ́ pọ̀ sí mi lẹ́yìn. ìyá yín wá o bàbá yóò wá ìyún ọkàn wa ìtọ́lúwa mi ní aṣọ fún yín làwọn sọ ò ìsọ It says yes. it's with. Yes! Now, Olúwa mi ní sọ fún gbogbo yín. Lọ́kùnrin, lóbìn, lólé, lálejò. Olúwa mi ní sọ fún pé tí ìgbóná ni ẹ mu ní àárọ̀ ọ̀la. Kẹ́lẹ́ bá a sẹ́rẹ̀ àfaralókun dáa. Dáa. Ẹ dákun. Ní àfikún olúwa mi ní kẹ́ ẹ mu tíì gbígbóná tẹ́lẹ̀ ẹkùn láàárọ̀ la ẹgbọ́ ẹ̀yin kọlọ̀rọ̀ sí ẹ má mu ògì o ògì ẹ má sì jẹ ọbẹ̀ ẹ lá kẹ́ ẹ má bàa yọ lulẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ gbọ́. ẹ wò ó kò tí ì wá ń tẹ́sílẹ̀ o ẹni tó bá jẹ́ olórí burúkú nù yín tó bá sọ pé òun fẹ́ jẹ̀bà kẹ́ ẹ bá jẹ̀bà wá sórí pápá lọ́la. Ah! ayé yín ó bà. tí olúwa mi ní aṣọ fi pé kẹ́ mu. mo wí rí àbí mo ò wí. àwí rí àbí àwí rí. àwí rí àbí àwí rí ẹ sọ̀rọ̀ àbọ̀ ẹ lẹ sọ̀rọ̀ ni ọwíire àbí òwíire. mo wíire mo ló wíire. ẹ dákun ẹni sọ ibú mo níbẹ̀rẹ̀ ẹ dákun. jẹ́ kí sọ kí sọ ẹ dákun tẹ́tí sọ pé sẹ́ẹ̀ wíire àbẹ́ẹ̀ wíire wíire ẹ dákun ṣé wọn kí owó elépo bọ est rẹ etí olúwa mi ní ká sọ fún yín ni pé tí ìgbígbóná ni kẹ́ ẹ fi tẹ́lẹ̀ ẹkùn láàárọ̀ la pé eré ìdè il est sa eré ìdè ní orí pápá tó bá di àárọ̀ ọ̀la. tí o sọ ni bẹ́ẹ̀ máa ń lọ síwájú ẹ sì sàtẹ́yìn. ẹni orí rẹ bá fẹ́ burú kó má jẹ ẹ̀bà ẹ má sì rún ọbẹ̀ lákẹ́ ẹ má mọ iyọ̀ lulẹ̀ ẹgbẹ́ ọ̀dọ́ ẹ̀kọ́. ẹ dákun ku ìbéèrè kan tí mo. sọ́nà go say something wetin you wan say. dayiwa wetin you wan say. dayiwa what are the bloody fokin say na you want to say again. ẹ dákun kí ni gàdá. nígbà tó o gbé ìbò sórí pé tó jẹ́ oyè ayé pé gbogbo nǹkan tó bá ti jẹ́ ní ká mọ̀ jẹ́ ara nǹkan tí mo máa sọ fún ẹ nìyẹn kó mọ lẹtí ẹ kó máa gbọ́rọ̀ wọ́n sọ pé bó ṣe bá mi pọn mi yẹn ló dáa. kí n máa pọn mi fún ọ. ẹ àṣebí kò rí ẹ ló wà sórí mi ló wà ní. wọ́n kọ́ yọ kó máa pọn mi ní. èmi lọ kú ẹ bó o bá mọ̀. Ah, ṣàgbọ́n nǹkan tá a lágo ọba sọ. move go. no comment again. everybody go. move go. move go. move move go. Aywa! Aywa!

Hey! <laughs> ẹ sáré ara yín dá ṣákáṣáká gbogbo àwọn àìsàn tó dì sí kọ́nà ara yín ṣẹ́ni kó kúrò àbí òkúrò ó wá ṣe pàtàkì ká máa ṣe lójoojúmọ́ ṣẹ́ni pé gbogbo àwọn olóyè mi wọ́n fi yín sílẹ̀ ẹ máa mọ̀ pé ìjọba tàwa táwa ṣe kábíyèsí lẹ́yìn lórí àṣẹ àṣekáwọ́ gbogbo yín náà ẹ ó máa ṣiṣẹ́ afáralókun ṣé pé wọ́n sáré fún ìyálòdè lórí ìhun ti yí ó wá ń jẹ́ ìyá àlékún bá yín sáré ẹ má wọ̀ rí ó máa sáré lójú ẹ̀yà tó máa sáré lójú oorun mo jẹ́rìí fẹnu sọ nígbà tó bá fẹnu sọ ìyá lóde àbí bàálẹ̀ kò ní ṣerú ẹ̀ mọ́ ẹ nísìn màá gbé ogbẹ ẹ lé kóòsì lọ́wọ́ kó máa tu àlàyé everything fún yín ẹ sáré délé yín ẹ sáré lórí bẹ́ẹ̀ ẹ sáré lórí ìyàrá ẹ sáré lójú o ṣé ẹ ti sọ sọ. a máa lọ sílé padà nísìn gbogbo ìlú wa lè mọ̀ pé a ṣe working leaf rárá ìrìn amáralókun ẹ bá ti lọ ẹ máa ṣe kò sóhun tó ń ṣe mí ègùn mi lè ju ìtàn ẹ lọ. ègùn mi lè bàbá mi ẹ máa wọlé ẹ máa rọra ẹ máa rọra bàbá mi ó bàbá. kábíyèsí o kọ́mọyàn lọ́gùn o ẹ kúrin ilé ọba ń bò lọ́dà. àhán rẹ tí ọ̀yà mú ni wá kí o ìyálóde o ìyálóde nínú ìlú yìí sáàjọ ṣòfin kọ́ nígbà tó kí ọ̀wà àbámọ̀ rẹ kí màmá mi ọ wá bọ́kẹ́ o wípé lópin ọ̀sẹ̀ àjọmọ̀ ṣeré afáralókun lù sáàjọ sọ́kọ́. ẹ lóòótọ́ la jọ sọ ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni mò ń rí orí fífọ́ ọ̀hún lánàá. kọ̀ wá sí wàhálà. fẹnu sọ. olúwa mi mo wà òkè. ní ọ̀dọ̀ wa nígboro èkó ẹran ìyá súnmúkí ló pa. Ah, orí fífọ́ ló pa. kọ́ ya pa ìyálóde. ìyálóde wọ́n wà fẹsẹ̀ rẹ̀ sáàrin báyìí. ẹ àìdè. Oh. ọ̀ya wa bá ń fún yàrá sọ rẹ̀ kọ́. Eh. orí fọ́ rẹ̀ sá ti lọ kọ́ wá sá eré ń báyìí. madam ẹ̀fọ́ wa yé. aṣọ rẹ̀ dà. ẹ bá má sọ rẹ̀ bóde mo mú wá. mọ́dà mọ́dà ẹ̀ mọ́ bá a fún lásán ní èsì ó yẹ kó yọ mí lẹ̀. mo máa mọ̀ bẹ́ẹ̀ mú nàbà sẹ́fùn yẹn sílẹ̀ ni màdà. kò sáìsì ìyá burúkú. bó ṣe ń lọ nìyẹn. àti yàrá wà fún un ọyà file lọ́wọ́ kó wò. gà síbẹ̀. a ti jà wẹ́ẹ̀rì. ọyẹ wọ̀ ọ́ kẹ wá sá eré rẹ kiri àdúgbò eré tó olóòlè sá. mo ní wájú bolẹ̀. ee kan mo wá o sì máa wọlé léyìí. má wulẹ̀ fún yàrá òde mo ti dánú bí mi fẹnusán má fún mọ́ balo balo. bàbá bàbá. so lè jábẹ́ ìyá yìí. aná fún mi já. so lè gún ìyá yìí. aná gún. so lè rún ìyá yìí. aná fún mi rún. o lè nà. bẹ́ẹ̀ nà ń jà bẹ́ẹ̀. bí nǹkan kò sí aṣọ jọ ẹ̀rẹ̀ kò gbé. kọ́ wá jàn kọ́ máa rún. yóò rún rẹ o. àrùn náà. àrùn náà. ọbẹ̀ yìí ti wá láta báyìí àbúrò mi máa ń mọ̀ pé yóò láta wọ́n ti wà tó náà mọ́ra wọ́n ti pé òun yé jata mo mọ̀ nínú ọ̀pọ̀ yóò kọ̀ ni. ayé àmọ̀ àjẹun ayé ò ní fàájì àmọ̀ pa àjẹun àyè balo ìdàbà jayede ayé àmọ̀ àjẹun ayé ò ní àmọ́. Kẹ́nu sọ. Ọ̀hún ah! ah! ah! oh, oh, oh, tí mo rí ẹ̀ rí. Àbáde! Sí! Máa ti pèrè! Orí yín burú. Kò lè dáa fún yín. Ẹ dáa fún. Fẹ̀nù sọ. Hmm? Fẹ̀nù sọ. Hmm? fẹnu sọ fẹnu sọ fẹnu kò níbẹ̀. àyìndé àyìndé àyìndé àyìndé ọ̀kan la bí ọ̀kan la bí ọ̀kan lọmọ wá. ayé mi ti da. ayé tèmi náà ti da. ayé mi da. ẹ dákun ẹ̀yin kan lọ̀rọ̀ sí olórí kunkun kí ni olú àmì ní àgẹ lẹ́yìn aago lù ní ìdájí kí ni olúwa mi ní ká jẹ lónìí gẹ́gẹ́ bí oúnjẹ. ẹ̀bà ẹ̀bà ẹ̀bà ni. ẹ̀yin ìyá kan lọ̀rọ̀ sí bá mu kọ lọ̀rọ̀ sí ni o ni wọn. orí yín ti burú. tiwọn ẹ̀ ní pé sọ fún mi pé etí yín di. etí yín di yín. kò mọ̀ ní dáa fáwọn ẹ̀yọ́ fún. ọba wa ní ẹ̀jẹ̀ ẹ̀bà ẹ̀yin ń sí ẹ̀yin ń jẹ̀ ẹ̀gbin ní tìbọ̀ lọ́dún olórí burúkú sì ń mẹ́tẹ́ ó yá dìde ó yá jòkó lẹ̀ rẹ̀ ẹ jòkó sílẹ̀ jòkó sílẹ̀ olórí ibú ọba yẹn lójijì àbíjá mi. Ah, ah, ah. báwo lẹ ṣe mọ̀ báwo lẹ ṣe báwo lẹ ṣe ń rọra má jẹ́ o dànù ẹ wù sí o ti jẹ o ti jẹrẹ sí jẹrẹ sí o ti wọlé. máa bọ̀ bí máa bọ̀ bí yá ìdòrókùn méjèèjì ẹ̀ délẹ̀ ìdòrókùn méjèèjì ẹ̀ délẹ̀. ọ̀kàrì ọ̀kàrì ìdòrókùn méjèèjì ẹ̀ délẹ̀. ayé fẹnusọ. Ah, kò sì dá o. tùrú adìyẹ rẹ. ẹ tiẹ̀ wá máa tó ṣẹlẹ̀ tí èèyàn bá ń wò ní ẹni gan ó fẹ́ dàbí abọ́dì. èmi bàló bàló kí n bá yín wọn báyìí ó wá di bàló bàló bàló. ń dàyé dalẹ̀.

Good afternoon. Ìyẹn ni pé ẹ̀ka àsán. Ẹ̀ka àsán. Ẹ ṣẹra. Ẹ máa jèrè ẹ̀sùn máa fèrè ń jẹ̀kọ́. Ẹ mú ìwé èdè òyìnbó yín wá. Ẹ jẹ́ kí n wo iṣẹ́ ilé tí mo fún yín. Ìyẹn lọ́sẹ̀ tó lọ, that is home assignment ẹ mú elédè òyìnbó yẹn wá ẹ jẹ́ kí n wo homework yẹn assignment ń gúngùn yẹn gúngùn yẹn kékeré yìí ní Yorùbá gúngùn yẹn èdè òyìnbó nù kọ́kọ́ lọ́yìn lè gùn torí ẹ̀ láti mú káwọ́ ṣe é ka àwọn ṣe ilé yẹn sá dáadáa sá. mọ kà á. kí lélẹ̀ yìí. A for apple. A for apple. B for ball. B for ball. C for cat. B for cat. C for cat. She. Okay, it's okay. D for dog. D for dog. Okay, <laughs> okay. Ẹ pàdé ọmọra yín. Ẹ̀yin kù. Mo bàbá lúpọ̀ sí yẹn lọ. Bàbá yẹn ẹnu lásán ni bá a ṣe ń lè kó yá máa ń lọ bàdẹ ní. bàbá sì dáàbí kò ní já wí. ẹ bàbá wí ìlò nàdà tẹlifísítà tó wà lẹ́ẹ̀kẹ́ wọn kò ní jẹ́ kí wọ́n mọ bí wọ́n fẹ́ wọ̀ ẹ̀yìn ojú interest. Ah, olólọ́pọ̀lọ́ olólọ́pọ̀lọ́ àwọn olóyè ló kù kò sí lè tó lọ́pọ̀lọ́ ní wọn. àwọn fi ń tirẹ̀. ẹ ọlọ́run tẹ́yìn náà ń jẹ bí pé kò sẹ́sọ̀ bí kálẹ̀sọ̀ ń bọ́ bí tó ń gbé kó gbé lóyún lórí ẹ̀ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ lẹ ti gbé kù. Ah, ah, ọ̀ya ẹ mú ìwé yín ẹ sí sí èdè Yorùbá ìyẹn a ti kó èdè òyìnbó lọ lọ́sẹ̀ tó lọ fún yín sí àgámẹ́ǹtì ìyẹn ní sẹ́lé ẹ̀sì síbi alábíbí torí kò dìgbẹ́ gbèwé mu torí kò sọ mo báyìí díẹ̀ díẹ̀ lọ́nà. Ah, ah, ta ló tún bá yín kọ́ tó kọ gbogbo ẹ̀ sínú ṣé bọ́ ṣe kọ́ nìyí ọ̀dà. ìfẹsọ̀ ah. gbogbo wàhálà yìí ti wá fẹ́ pọ̀ báyìí o. ọba yín ni kẹ́ ẹ sọ yẹn fún kèéṣe mi owó oṣù mi ni mò ń gbà. gbogbo wàhálà yìí ti sú mi jàre. ẹ̀yà ẹ̀mọ̀ ọ̀kà tẹ̀lé mi. a. a. B D D D A A ẹ e, ẹ e. ẹni ẹni pẹ̀lẹ́ ìjókòó ọgbọmọ yóò jókòó lé ọmọ nísàlẹ̀ ọgbọmọ sísàlẹ̀ àyànmọ sí. àwọn kòkó jọra wọn fi bí bí. kíni lẹ́ẹ̀mejì kíni wọ́bi ani ìsèmọ́ra yẹ ani ìsèmọ́ra ani ìsèmọ́ra tó bá ti ní òwò ẹ bá wẹ́ wẹ́ wá wẹ́ wẹ́ wá ọba ọba ọba ọba ọba ẹ dàkún abẹ́ ìwà ìgbà mi. ó yà lẹ́nu. ẹ̀gbin gbòó nílùú tí mo jọba tí mo ráyé lé lórí àwọn aráàlú yìí máa bàjẹ́ gan ṣá. wèrè ni wọ́n. wọ́n stubborn gan máa lè tún ti fọkàn pín ṣèṣe ọkọ ìyàwó kí ló ṣẹlẹ̀ o. sọ̀rọ̀ sọ̀rọ̀ dáadáa you want to corrupt the nation. ìyàwó mi wà ní ó ti ń lò mí lòkulò ẹ máa wo kábíyèsí o mo tóbi jù ú lọ tẹ́lẹ̀ o òun ló jò mí mu tí mo fi ku eegun báyìí ọwọ́ tèmi àti ẹ̀ bá fẹ́ ṣeré bíi pé ká lọ kí n bẹ̀rẹ̀ látòrí one títí dé èje ni ọwọ́ mẹ́ta péré mo dé mi ò lágbára mọ́ nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn kábíyèsí. ìyàwó kí ló ṣẹlẹ̀ mò ń gbádùn ẹ. kábíyèsí o ọkọ mi nì nígbà tá a ti fẹ́ra wá ṣùlọ́kà sínú ilé tá a bá fẹ́ ṣàṣepọ̀ bíi ká kó ṣẹ̀ méje kó ṣẹ̀ mẹ́fà àmọ́ ní ìsìn ojú kòkòrò kó máa wò ta àlè yíyàn ni kábíyèsí kò rẹ̀ tá a bá wọlé ní ìsìn kò lè ṣe jẹ mẹ́ta lọ ó sì ní ìwọ̀n faramọ́ ẹ̀ méje rẹ gbọ́dọ̀ ó gbọ́dọ̀ pé ní o kábíyèsí ní o faramọ́. ọ̀dà ọkọ ìyàwó ó ní ẹ̀ẹ̀méje lọ́mọ ṣe tẹ́lẹ̀ òtítọ́ dẹ̀ mẹ́ta kò burú sọ́ọ̀tì rẹ̀ àbò lè ṣe sí i. kábíyèsí agbára mi ò gbé mọ́ ó ti sún mi agbára mi ò gbé mọ́ kò sí eegun kankan lára mi mọ́ nínú ẹ̀mí mẹ́sàn-án tí mo ní ẹ̀yọ̀kan ló kù agbára mi ò gbé mọ́ ẹ̀mí rẹ ti fẹ́ tán kò yẹ ń dí okun kékeré kó lè wúlò. ìyàwó tó ti rẹ̀ wọ. tó o bá rọ́bẹ̀ sọ́ọ́jẹ̀ kan. Ah! fẹ́nu sọ. olúwa mi mo wà òkè. orí rẹ pé. Ah, àìdè. ń wo àìdè. balóbaló. bàbá bẹ́ẹ̀. ọkọ rẹ. bàbá náà mẹ́jọ tán bẹ́ẹ̀. ewì ọkọ pé. bàbá kọ́lá mẹ́jọ sanu ọ̀pẹ́ ní bí. ọyẹ gbéyà ìwọlé òjì ń jẹ ìyà kóòlù lójú kóòlù lẹ́yìn. let's go my dear. ìyàwó àṣẹṣẹ gbé inside. enter. Oh. enter ìyàwó fẹlẹ tiẹ nà fẹlẹ tiẹ. ìyàwó tẹ ń dùn mọ máa gbádùn rẹ ìwọ sá máa gbádùn. ọ̀yá ẹ̀ máa kọjá ìbínú àbí kí ni wọ́n ń pè ìyá yìí. ìyáálé ológèlè ibikíbi tó bá yà. delta sign mo ní kó jáde síta ìyáálé ológèlè. ta ni à ń pariwo. ee bọ́ síta. ẹni níbi lọ́wọ́ mi. sáàkì o. you see the point sóòrì tó bá tiẹ̀ rí mi sóòrì àwọn ẹ̀ṣọ́ ọba àbóòrí ẹ̀ṣọ́ ọba. orí yín náà mo fi pé sáàkì o kò sí tó lé ń bẹ ẹ mi kúkú jẹ́ kẹ́ ẹ béèrè tí mo fi máa ń gbé sàkọ́lẹ̀ wa àmọ́ lọ́dún yìí kan kò tiẹ̀ dáa àti tí mò ń rà wọn àti tó wà lórí igi o kò sí èyí tó dáa ń bẹ kòkòrò jẹ kóbì mi ó dáa lọ́dún yìí kò sí sàkọ́lẹ̀ kankan tí mo ní o. ṣé ẹ rí nǹkan tó bá yá wọn á ní ọba ń bínú èlò kòkò ẹ lára ọmọ le ṣé táwọn bí lẹ ń sọ fún wa yẹn ìyá ṣe lè sọ gbogbo eléyìí tẹ bá déwájú olú àmì. nígbà àwọn òbú sáàkì sáàkì òbú yín orí ẹ̀ sóni. ọ̀yà ọ̀yà mọ̀ ẹ má jẹ́ wèrè lọ ẹ má jẹ́ kí wọ́n lọ wèrè ní wọ́n. ọ̀rọ̀ wọ mi. ẹ lẹ́yìn lẹ́yìn ní sàkọ́lé wa ẹ ò ya kí lorúkọ ilé ti ní. kábíyèsí oyè olókèlè ni. ilé olókèlè bàbá ń kọ́. tó kábíyèsí olúwa mi ilé sàní o bẹ́ẹ̀ ìwọ ń kọ́. kábíyèsí ilé àpamọ́dé yìí. tí àwọn bàbá rẹ kí wọn lágídí tí wọn balẹ̀ jẹ́ ń òní ní kí pọ̀ láyé jẹ ẹ̀hún ìwọ kọ́ ń tiẹ̀. kílódé. yà á yóò kú. gágán lè kó ilé ọ̀rọ̀gún ní wàhálà yìí. ó kọ́ lè wí ilé ìyá kí ló dé o tẹ́ẹ̀dì kó sàkọlẹ̀ wá. òsì mi máa gbọ́rọ̀ lẹ́nu wọn o. kábíyèsí ojúmọ́ bá níwọ̀n èdè. ìforíkì nǹkan fà ní ọ̀sán ọmọ ìjókòó bá mi sọ̀rọ̀. kábíyèsí o ah, kábíyèsí kábíyèsí kábíyèsí ẹ lọ́ọ́ bínú bẹ́ẹ̀ ṣe mọ ní sẹ́tẹ̀ mi ṣe obìnrin mi mọ́ náà ká kárèké ní kárèkejì olè mi náà gbogbo obì ọdún ìkọ́sẹ́ ìtòtò dáadáa bẹ́ẹ̀ àtọ́ kòkòrò òsì mi dájọ́ rè. kòkòrò jẹ kínni. ó jẹ gbogbo ó jẹ gbogbo oko tán lọ́dọ̀ yín. ṣé ìwọ dáko obì ni àbọ̀ ń robì kábúlé. mo lóko obì tèmi lọ́tọ̀ mo sì ń robì kiri gbogbo ẹ̀ ni kòkòrò jẹ ní kábíyèsí. gbogbo ètò yọ dáhùn tọ́hùn kan náà ni kòkòrò sì jẹ ah, ẹ ó ti da apá kan kiri ọgbọ́n bí aṣọ wò mọ́ra àwa tá a pe ọba kúrò lẹ́kọ̀ọ́ tó fi iṣẹ́ ẹ̀ tó wá jókòó tí a ṣé ò ní jẹun ṣé ò ní gbọ́ bùkátà abẹ́ ẹ̀ mọ̀ pé ìran bàbá rẹ̀ lọ́jà gbogbogbò agbègbè tá a kọ́lé káàsẹ̀ tá a roko yìí ni lọ́wọ́ àṣẹ mi ni wípé agun obì mẹ́fà kò gbé wá sáàfin lọ́la bí bẹ́ẹ̀ kọ́ ọ gbọ́dọ̀ dóko mọ́. Ah, kódà kòkòrò ní ọ̀pọ̀ gbogbo ara ah! gbogbo ara pátá kòkòrò ó sì ti jí ọ ó ti dà bàbá ńlá. tó olúwa mi tó tó omi ni o òjò pọ̀ lọ́dún yìí gbogbo èrè oko lomi ti kó lọ gbó tẹ bá dákú ọ̀mí nísìnyí omi ibẹ̀ omunidọ́rùn gbogbo ẹ̀ ló ti kó lọ. Hmm, ọ̀gá mi. kábíyèsí. gbàǹdájọ yìí. ẹ ọ̀rọ̀ rẹ̀ ò ní ta fẹ́sọ̀ gidi lórí ẹ̀ kábíyèsí òun náà ti sọ omi tí ò sí lóore ló kó gbogbo èrè oko rẹ̀ lọ ẹ gbogbo bẹ̀ ni pé ká wá ọlọ tó dáa ká sọmọ lọ́rùn ká kú jù sómi kó mi ó gbé lọ sẹ́ni tí wàá sọ̀rọ̀ eléyìí ẹ kí ni aago wí báyìí lọ́wọ́ ẹ̀. ẹ tó máa ń bàrà ilé ọ̀lọ́la gbogbo tó bá tọ́gbọ́ ọmọ kọ́ máa kó wa lọ́dọọdún sáto léyìí kó wa ọjọ́ mi gbogbo tó mi bàjẹ́ ìrẹ́pọ̀ ọmọ olùgbọ́ mi. àgbọ̀yé tó ń tóbi. tó ń tóbi tó kò bá mọ̀ ń bọ̀ ẹjọ́ kéékèèké nítorí wọ́n dà ní láńgbẹ̀yìn lẹ́yìn bàbá látàbàtà àbí kílẹ̀ fi ra yín àpamọ̀jù. kábíyèsí kẹgbẹ́ fún wa o. ẹ bá jẹ. kí sẹ́ẹ̀bì mi náà. àwọn màálù lọ́jẹ̀ nǹkan kò mí. ẹ ṣeun kábíyèsí bí ẹ̀gẹ́ àgbàdo ewébẹ̀ àti àlùbọ́sà tí mo fẹ́ kó wá fún yín ẹ dákun ẹ foríjì mi kábíyèsí. àṣà. kábíyèsí èsà ni kì í ṣàṣà màálù ló jẹ nǹkan kó rẹ ó jẹ àlùbọ́sà ó jẹ̀gẹ́ kábíyèsí ọrọ ti dètè ọrọ ní àfojú o ọmọkùnrin kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nǹkan oko rẹ èrè oko rẹ yìí máa kó wá lọ́dọọdún ìsákọ́lẹ̀ rẹ̀ ń san déédéé bó ṣe yẹ kó ẹja ẹja dáríjì kó mọ lọ kó bá dọdún tó ń kó kó bá ń ah, ah, ah. fún. ọmọ tó jalè ló ní abúbẹ́rẹ́ ẹ̀wọ̀n èyí yìí gan èèyàn kéèyàn ni màálù tọ́jà lùbọ́sà ó pè ara rẹ̀ ìwọ ló la lùbọ́sà ó ìwọ ló ní ó lọ́la akọ méjì kó o mú dáàfin tó ń ta lùbọ́sà ẹ̀ o. ní lẹ́kọ̀ọ́. agan lẹ́kọ̀ọ́ kánò ni ṣùgbọ́n bàbá náà àlùbọ́sà ni ra ń tà àwa àlùbọ́sà ni ra ń tà kó má ní mọ̀tá gùdàbí ó lè ìyàwó gùdàbí àmì kó má bàa fún tí lè sábà ṣe là ń tà sí àkúrí bàbá. kábíyèsí kí èyí tó wí ni pé ìyàwó méjì lòún ní òun ní tó ní ìfún ẹ ẹ máa kó méjèèjì bọ̀ ẹ bá nílò wọn sọgbọ́n bíbẹ̀ fọwọ́ àti nàbọnú ahéré tó ń gbé amọ̀ lọ. tọ́ ní àkọ́kọ́ dẹ́ ẹjọ́ nu o náà. balo balo. jáde. níbo ni fẹnu sọlọ. ó sáré jáde. sáré jáde. wọ́n oh ọ̀la ni wọ́n gbé obì wá ọ̀la ni wọ́n kò tómi báyé rẹ̀ jẹ́ kó omi tí o sì ọdún orin àti wọ́n ogoyí ní báyìí tí ilé ọ̀dọ́ wa fi mọ́ sẹ́ẹ̀mọ́ sálángà àgbọ̀nsẹ̀ tíjọba alẹ̀ yóò lò wọ́n ẹ wá kún ọ mẹ́rẹ̀ẹ̀rin dà bẹ́ẹ̀ tí wọ́n wá mọ̀ pé òórùn burúkú lọ. bẹ́ẹ̀mi ṣe dẹ́lẹ̀ ṣé ìwọ ò mọ̀ mí lẹ́ni pé èèyàn pàtàkì ni bàbá mi nílẹ̀ yìí ọlọ́yẹ̀ ni bàbá mi nílẹ̀ yìí. irú òye wo ni ti bàbá rẹ o olóyè lukosi ni bàbá mi lẹ. ọmọ lukosi ni ọ ó wà dá ṣé ojú inú rẹ bá fọ́ ti tòde náà fọ́ ni sí ah. ọ̀sán rí àbí gírófà tí báyìí ṣe pórí rí o pé ibi tó ọ̀ ti gbọ́n nù ìwú òsì kọ́ lẹ́nu bí bàbá rẹ lukosi ṣe kọ́ lẹ́nu. bàbá tèmi bàbá tèmi ṣé olórí. wèrè gidi ni wọ́n sá nínú wọn àbí kí ni wọ́n ń pè é ó yẹ ká máa sanwó àti. wọ́n ti ṣe àfihàn kí ló ṣẹlẹ̀ mẹ́. what is life. ọlọ́run àwọn ẹ̀ṣọ́ bàbá mi ti dé. ṣé àwa lè sọ bàbá ẹ̀ just this very idiot boy àwa lè sọ bàbá ẹ̀. ta ló sá. èmi ni. ìwọ. èyí ló yẹ jẹ sọlá fi follow this way. bóyá mo ti jẹ̀bi jù ní. bóyá bá lè ká ọ̀sán kó ká ọ̀sán. bóyá ti jẹ̀bi jù. lọ́fíìsì aládàá. a ah, ìyálóde kí ló dé tó sọ mi ẹ̀ lè máa gbélé yín wáyé kò bí ọkọ tìyàwó yín náà wàá fọkàn wọn lẹ́yìn àwọn yẹn fọ́sà yẹn fọ́sà fọ́sà ọ̀hún. kábíyèsí èmi tiẹ̀ ṣe bá ara ìyálóde ọ̀yá mi. ara wọn ìyá olóyè òsì. ẹ dákun èmi ló kọlù yín o. ó ṣe à ń ṣe bí ẹni gbọ́dọ̀ pa. ẹ pa tù mí ni wọ́n ẹ fọ́sà. ó yà wọlé wọlé wọlé ọ̀daràn ọ̀daràn bọ́ ọ̀daràn yá. Kílódé àdìgún ni olódodo àdìgún kílódé èsè wọ rẹ. sẹ́wọ́n bí mo ṣe ń lọ lọ́nà òkú. wárí èyí ló bá ń sanlẹ̀ bó ṣe wá ń sanlẹ̀ mo bá ní à bá mi ká ọsàn lórí igi pé mo fẹ́ mu ọsàn oníbò ni tèmi ṣe jẹ́ ní àárín ìlú wa kò ní dáa fún ọlọ́jọ́ sọ́mọ́ àwọn pé sọ mọ̀ pé èèyàn pàtàkì ní bàbá mi ní àárín ìlú yìí ni ló bá ní ẹ gbà tó wá dé èèyàn pàtàkì gbọ́ kí ló kàn mọ́ ọba mú àdá ni mo ṣe gbàdá mo bá sálẹ̀ méjì pa pa mi ò ṣáájú méjì péré lọ tí àwọn ẹ̀ṣọ́ bá fi wá dé tọ́fi wá ní kámọ́ bọ̀ ní àwọn. wọ́n lè gbẹ́jọ́ tó rùn sí ìwọ rò pé bí ah gbẹ́jọ́ tó rùn fúnra nínú ìlú yìí. ẹ má fẹ́ lójú ọmọ mi ni ah. ọjàba eh. fọlájiyọ ẹ dákun kábíyèsí èmi mọṣẹ fúyàǹdẹ ọmọ ẹkùn mọṣẹ o èmi ni o. mọ́ni bẹ́ẹ̀ mọ́ni balẹ̀ o mọ́ni mọ́ni balẹ̀ láàfin mi irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ láyé láyé ṣé ẹ níjọba tèmi yàtọ̀ ẹ̀yin ẹ̀mẹ̀ wa mi fẹ́ẹ́ nu sá o. Oh, bàbá olóyè òsì ọgbàgbé njọ́ta àjọrin ilé ọba lọ ntọ́sẹ̀lẹ̀ njọ́ náà ọgbàgbé ni. Adigun Adigun Adigun ta ni nkẹ́ bí ajá. O de ja fún ọ. Igi adubi ọlọ́sàn-án mi létí. Má dúbí mi dalẹ̀. Ọmọ òbó mi sùn tọmútọmú ọ̀bọ̀rọ̀ alẹ̀ sóbì yín lóore. Kàṣẹ́ hmm. òsì mi mọ̀ ẹ̀jọ́. Ìwọ Adigun, èmi rán sí àbẹ̀bí. Pé kò bá mi parí sí ọmọ, àti wọ́n lọ dín ọmọ jẹ lẹ́yìn mi. Ìwọ ń dín ọmọ jẹ ní dààmú olórí burúkú ẹlẹ́nu súnmọ́nù. Ah, Ike Ike adubi èmi rẹ jẹ téèyàn ó bá sọ̀rọ̀ kó kọ́kọ́ ro làákàyè pé sọ̀rọ̀ ìmọ̀gbọ́n wa pẹ̀lú àtẹ̀mí rẹ̀ kọ síra wa sẹ́ẹ̀mí lè ṣerú rẹ̀ fún ọ. àdìgún alága àbí náà pè wọ́n. olè olójú wọn kan wọn kan ìwàkuwà àti ṣekúṣe. ọba ta ni sọ̀rọ̀ mi lórí ìlú àbí. àmọ́ rí ọ kì í ṣe gbogbo ẹni téèyàn bá rí léèyàn lè kí. dákun tí jàre ìjà àdùbí. mo fẹ́ kọ́ ọmọ nǹkan kan

orí mi burú yìí. which is which is which is why. ó sì rí nílùú tọ́lọ́ba tó sì níjòyè oh. ẹ fẹ́ para yín sí ọba lọ́rùn. Ah. n tá n wúre o àwọn kò ní sẹ́ ilé ìbàdàn tí irinṣẹ́ délé òṣogbo ọwọ́ wọn ti lẹ̀ èṣù bẹ́ẹ̀ ṣe hmm. ṣe é fẹ́ máa para yín. abẹ́ẹ̀ni tí wọ́n tòtò ra wọn. kẹ̀kẹ́ bẹ́ẹ̀ bóbìnrin bá kọjá ní ìsìn yóò dìjà o torí ìkan ò ní fẹ́ tẹ́ ìkan ò ní fọ́ gbèrè tìjú ẹ wá lura yín ọ̀yá kẹ́nìkan sí ní òkè. ìwọ ní kò dìde ìwọ èèyàn kan èèyàn kan èèyàn kan. àmọ́ alúkọ̀sí lábẹ́bí àgbọ̀nyẹ̀rọ̀ rẹ̀ pẹ̀ fún wa. bẹ́ẹ̀ bá jẹ́. sẹ́rí èmi ni Àjàyí ọ̀rẹ́ mi ni Ige. àbórí rẹ kù tó o ti kékeré yẹn mú ṣé mo ní òkìlà rẹ ni. ó dà lórí ọ̀rẹ́ wa Ige wọ́n wá rán ọ̀rẹ́ wa kẹta sí ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ pé kó mọ bóun jíṣẹ́ fún o bóun nífẹ̀ẹ́ rẹ̀ o bóun fẹ́ fẹ́ o kàkà kóun wá délé dé ọ̀hún kó jíṣẹ́ wọ́n lọ jíṣẹ́ ara rẹ̀ ó lọ gbẹ̀yìn gbẹ̀bọ̀ jẹ́ fún ọ̀rẹ́ mi Ige títí tó fi ṣe ń wá ṣe ń kòbó ń kòbó ọ̀rẹ́ wa ní lẹ́yìn ṣùgbọ́n ká mọ̀ pàrọ̀ ká mọ̀ jà létí dẹ̀tọ́ lọ́hùn Ige ló kọ́kọ́ gbá òun létí bí ọ̀rọ̀ ṣe ti sọ àtàyàn yẹn nu. àìsọ́pá ìjà lọ. àìsọ́pá ìgbà létí gbà ń bọ̀ gbà fún lé. ige ọ̀tọ̀ mi pa ìwọ lọ kọ́kọ́ gbà létí. kábíyèsí tó máa sọ bẹ́ẹ̀. a ó di dandan. èmi ọ̀fẹ́ jọ lẹ́nu ẹ̀ ṣé lóòótọ́ lọ kọ́kọ́ gbà létí. tó bá sọ bí àbí wọ. dìde dìde gbà létí. òpònú asunkún lójú ọ̀gá tó bá ẹgbẹ́ rẹ̀ nà. ó gbà létí bàbá. ọ̀yà ṣe ìdè. ẹ̀ẹ̀mí ìka mẹ́rin lọ́jà ńgbà tí ọ̀gá ọ aláìsí ọ̀tún èyí onírúgbà bí irúgbà òbúkọ yìí ọ̀rọ̀ àyàsófin ṣé wọ́n ò lẹ́nu ni àbúrò a fi ṣe ìgbọ̀nsẹ̀ rẹ̀ máa ṣe àbí lóhùn ọ̀rẹ́ òun ni àbúfúrà ọpọlọ rẹ̀ dàbí kíní tí a fi ránṣọ ọ̀yá ọgbà létí àbí ọgbà ọgbà létí àbí ọgbà olè bàbá. sẹ́wọ̀n nìkan lọ́wọ́ tó gùn tó báyìí. nìkan lọ lẹ́jọ́ lọ́rẹ́ rí ọ̀wá ọ̀hún alẹ́ gbà tiẹ̀. àbẹ́ ìrọ̀wọ́ pọ̀ ọ̀rọ̀ bí ọwọ́ àbúrò. ọwọ́ tó gùn tó báyìí. ọya bẹ̀rẹ̀ sí gbá létí. mélòó lọ. Ah! kítọ́ láìpẹ́ ọmọ ìjáde lẹ́nu. yóò pọ̀ ó gbà láyé kó ti rárọ̀. Ah. àgbárọ̀run ni ọgbà o kò gbọ́dọ̀ yìí mọ́. ọ̀rẹ́ mi gẹ̀ ayé mi wá ní. ire o ìyàwó ire o ìyàwó tó jáde ní ire o àlọ́ sọ pọ̀ káyì òṣèré kábíyèsí ọba wa káyì. ọ̀tún mi kábíyèsí bó ṣe wá ṣẹlẹ̀ ìjọ náà tá a dá ní dáhùn bẹ́ẹ̀ náà ṣe dá. kí ló kọ sí ẹ. ìsọlá. ọjà náà fún sọ̀rọ̀ ládàá. mo dé o. wọ́n sá ládàá ládàá wọ́n sá ní ọjọ́. mo dé o. sá bàbá kò kú dáadáa ẹgbẹ́ tó fẹ́ fún ọ̀tá yàrá. àlọ́ sọ wúlá. àlọ́ sọ wúlá. ọmọ gbókù ẹ̀rẹ́ ni bàbá yà wọ́n máa ń tẹ̀ ẹ́ sọ́ọ̀ ẹ̀mí yóò mú inú mi tiẹ̀ máa dùn fún ẹ ẹ fi ẹjọ́ ṣègbè bó ṣe yẹ kó rí nu pọ́pọ́ ọmọ tiẹ̀ ló wá bàjẹ́ báyìí ọwọ́ bá lọ rí o. ó máa ṣó náà ni. ó ti tó ó ti tó bàbá sọ̀rọ̀ kí ajó oríṣi ọmọkùnrin máa ṣẹlẹ̀ ògbẹ́mu ni ilé yìí ti àwọn ẹ̀wọ̀n lé lọ. èmi ní bàbá ìdílé máa lọ. ó sì kè é sí òṣùṣù sẹ́yìn. ó sì kè é sí òṣùṣù sẹ́yìn tàbá jẹ. Ah, yẹn yẹn máa ga jù ẹsẹ̀ wa ah, yẹn lọ. yẹn ní bí ẹsẹ̀ mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ mi olùsí orí bó ṣe kú. sọ́ọ̀rì bá sọ́ọ̀rì bọ́dà bọ́dà bọ́dà. ọba kọba ọba kọba ẹ wá wọlé sí ayé o ọba kọba. ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ tọ́ ń tẹ ìjọ tì ní sáré máa tẹ́lú eléyìí lẹ́kọ̀ọ́. sáré àdúrà mi a mọ̀ faradà ni o. ó ga o. abúlé wọn gbé wa. bíkú bíkú. bíkú. sáàkì o. ọtẹ ló bẹ jẹ. Ah, ah. ọtọ ọmọ ọdún mélòó. méjìdínlógún ni. má bínú o sí ilé ọkọ lùgbé àdìyẹ bàbá rẹ ilé bàbá mi ilé bàbá mi ni. ojú àmì èèmọ̀ rẹ o. dáa bàbá rẹ àti ìyá rẹ tó ju ọ ah. ṣé o ti tòjú ọkọ lọ ah. ìyá rẹ sábà rẹ wa. ìyá mi wà nù. pàǹpù ìyá rẹ wa. lọ́jọ́ àpẹẹrẹ ẹ̀ náà. olórí ìyá rẹ. ìyá mi ìyá mi olúwa mi olúwa mi bẹ́ẹ̀ ni. ẹ̀rọ ìmọ̀bì wo ìyá dà ọmọ dà èmi mo bí mo rò pé o bẹ́ẹ̀ kò rí torí pé mo rí ìwọ gan kojú lọ́dà. Ah! kí ló dé tí ọmọ mi ti rí ọkọ nígbà tí mo sòfin pé ọpẹ́ tán nínú ìlú mi ọdún méjìdínlógún ni ọkùnrin tó wà ti jù lé ọkọ ogójì ọdún ni kó lò kó fi padà lé bàbá rẹ̀ ọmọ rẹ̀ wá pọmọ ọdún méjìdínlógún kò èrè lé ọkọ. Ah, ah. kábíyèsí ọmọ kékeré òṣùpá kan sẹ́yìn ní ìsinmi ẹ̀gbọ́n rẹ̀ ṣẹ̀ṣẹ̀ lórí ọkọ. no comment no talk again no comment. ṣẹ̀gbọ́n rẹ̀ ṣèlérí ọkọ kí wàá lódò dúró. ọmọ kékeré ni kò tí ì ṣùgbọ́n ní ìsìn bó ṣe wà yìí táyà kó ti bímọ ọgbọmọ rẹ̀ jù àbó ò ní gbé. kábíyèsí ìkàlẹ̀ náà gbé. fẹnu sọ. Ah, mo ń jẹ́yé. fẹnu sọ. àkókò fẹnu sọ pé àkókò fẹnu sọ pé fẹnu sọ yá fẹnu yẹn àkókò fẹnu sọ pé. ìyá ọmọ òkú oríire ọ wà ṣàdúrà ọmọ rẹ̀ relé ọkọ báyìí má wulẹ̀ fèrò. ẹni ọ̀sàdúrà bàló bàbá bàló bàló ìdìbò jù bàbá ó fi ya panu. bàbá ṣẹ́gi la gbà. ẹ̀yin méjì ń bẹ̀rẹ̀ lọ àyè wà láàfin. pàdé ẹ̀sìn. Señor, ven abẹ́bí ẹ bóde. ẹ̀yin ọ̀rẹ́ wa yọ̀ ọ̀rẹ́ mi ẹ kú lọ́mẹ́ta ẹ ṣì wá ń lu. a bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ẹ gbófin tí kábíyèsí pa. èmi ló tún ṣẹlẹ̀ o. rẹ́ẹ̀mí bá ń sọ fún ẹ tí wọ́n gbọ́. ẹ̀yin lè wà wọ́n ọmọge tá àti tòlú ọkọ lọ wọ́n fi tipá tì wá lọ́lé ọkọ. Ah ẹ̀yìn ọmọge tí òbọ̀ tó wọ́n gbà béèrè káwọn ẹ̀sọ́ rẹ̀ kán máa jì kán máa jì àdìwọ́lẹ̀ ẹ dákun ẹ wò inú ìtìsọ́ mi o. ojú wọn báyìí kò ṣe jáde ra nǹkan mọ́ ẹbí wo ni wọ́n rà lálẹ́ wọn ìjáde ń tèmi torí ìtúsú mi o. ẹ̀yin ọ̀rẹ́ mi nǹkan tèmi sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ ni wípé tó bá jẹ́ pé tó ṣe fẹ́ máa ṣe tó fi máa fi wá lọ́kọ̀ọ́ kẹ́yẹ ká fún òun lùyìn tí kò bá ṣe gbé àṣìgbàlùkò mélòó bá di alẹ́ ká pàdé lọ́jà alẹ́ gbogbo wọn kára jọ sọ́ńbì ká tún wá mú ká tún tún sọ kó kúnná ká sì gbàlú ká fìwélẹ̀ ká gbàlú bò mí lọ kó mọ dáàbò rẹ ṣe. ọ̀rẹ́ mi ò sì ń sórí ìtọ̀ ọ̀sán kẹ́yìn ní gangan láti. n ta ṣe ní. dákúndé o kódó lábọ̀ akíndé o ẹbí àlùdé o. lókòsì ọmọ káàbọ̀ ìdí tá a fi wá pè ọ́ àbọ̀ wa rí ọdún ògún ní ń bọ̀ níwájú yìí gbogbo wa la sì máa takuntakun tí kò sì máa ṣe a wá rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níwòye tèmi ọ̀wá ń fa ẹ̀yìn ọ̀ ń fa ẹ̀yìn ọ̀ ń fa ẹ̀yìn ọ̀ sí déédéé bọ̀ ṣe máa ṣe mọ́ bọ́gún ọdún ògùn bá sì wá dé tó ọ̀ ṣe bí ọ ṣe é ṣe bó lọ́dún ìṣe fẹ́ dùn bó ló ṣe fẹ́ dùn. ẹ ẹ tí ọ̀tún òye wí. akókò gbòòrò ń ò fara mi ẹ̀yìn fún yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ Yorùbá wọ́n ní ká súnmọ́ bá mú ebè kan hmm. ká jìnnà sọ́ba ń mú ebè mẹ́fà kọ́mọba àmúkọ́ba ọmọba àpá mi ni àrọ́ba fi lọ bá a pa yòòyè nítòótọ́ gbogbo yín náà ẹ mọ bí obìnrin ti bá ẹ tó bímọ kẹ́ ẹ tó pé ọkọ̀ tì náà ọ̀rọ̀ yeye ni èkúté ilé tí ọjà pàmò tí ń lọ ọjọ́ bẹ ẹnu nílẹ̀ ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ ń sọ̀rọ̀ ìwà ní sọ̀rọ̀ tí ọ̀tọ̀ àmọ́ wọ́n sọ díẹ̀ láti tàmọ́lẹ̀ sí tí òye ẹnì kọ̀ọ̀kan yín apọmọlọmọ rẹ ni afọra lórí oríbó tó bá sọ ọmọ ọtẹ ẹni ńkọ́ bí mo ṣe fẹ́ràn kábíyèsí ọ̀hún tó tí ó sì jẹ́ pé ìfẹ́ rẹ̀ ò fi bẹ́ẹ̀ jinlẹ̀ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ yín níjọ́ tí ọ̀rọ̀ tẹ́rẹ̀lẹ́ta ìsọ̀rọ̀ èmi lọ́mọ kọ́kọ́ já lọ́rẹ́ ọmọ mi bá yàn jà ó ṣèèsì sá onítọ̀hún lọ́gbẹ́ lápá ó wàá ní wọn máa kun ọmọ tí mo bí bí ẹran níṣẹ́jú òní ṣe mọ̀ pé ó sún mi ẹ̀yìn díẹ̀. ẹ ẹ lukosi sùúrù lọ́sì ṣé bọ́ba ló lè lù hmm. tọ́ba làṣẹ ọba ló sì bá lórí ohun gbogbo. lukosi n ò ní tàn ọ ọlọ́run ló mú ọ bẹ́ẹ̀ ni níjọ́ kínní àná àfa gbọ́hùn ẹ̀yin alálẹ̀ lè yẹ gbọ́hùn tẹ̀tẹ̀ bí ìlú ẹ gbọ́hùn orígun mẹ́rẹ̀ẹ̀rin lè yẹ gbọ́hùn àlọ́ba lóye ó sì jẹ́ ẹni tí ọ̀dọ́ tí òṣòfin ẹ̀sẹ̀ ò sí níbẹ̀ à ń fẹ́ ọba ọba ọba tó lọ́gbọ́n ọba tó lóye tí ó mọ ètò òjú tó yẹ pé bọ́bá jọba tá a kó yún olówó buwẹ́rẹ́ àtúntò wà lákòóso ìgbà alẹ́ òròjú àwọn olè ráàyè ẹ̀yin ọba fún wa o. ìbá kọ́dá ayé lónìí o ìbá ṣẹ̀dá ayé ìbá tí wá sáyé lónìí o ìbọn gómìnà bá gbọ́n mi règún wájú fọ́ ọgbọ́ ẹ̀yìn fọ́ ọgbọ́ olùmúlọ̀tún olùkànràn ló sì àárín ìta gbagba òde ọ̀run bó bá ti rí yan wí mọ́ fi repe bi mọ́ fi bi pere mọ́ fòlò ló fọ̀hún ìwà tí wọ́n láwo èmi lọ́gbẹ̀rì làhán mi ni bàtà ké ló tufẹ̀. ìró tẹnu bẹ̀ awo sùn awo owó kí ni ò káwó lóorun ntọ́ máa wọ́ mọ̀ títún béèrè é sí. yóò sùn. ọ̀ṣẹ́ ṣẹ̀rànṣẹ̀ràn lẹ́ni tí jẹ́wọ́ fún ọ̀ṣẹ́ṣẹ́ bí ilẹ̀ tọ́ máa wọ́ṣẹ́. ọ̀bàrà balẹ̀ sáàgùn báwo olóògùn awábulẹ̀ sárí ẹ̀yin olóyè ifá ní wípé ẹni tí ó jọba nù ìlú yìí ọmọ ìlú yìí ni kì í sì gbé nù ìlú yìí ṣùgbọ́n ọmọlé ọba yìí ni ìlú èkó ní ń gbé ifá ní kẹ tara ṣàṣà ní kíákíá báyìí kẹ ẹran ni sí kó wálé kó wá jọba tó bá jọba yóò tùbà yóò tùṣẹ amòye ọmọkùnrin sì ni pàápàá òun ni fámú. ẹ̀yin olóyè bí ọ̀rọ̀ adébálà bá yé mi n tó sọ ni pé ọmọ ilé ọba tó sì dọ́mọ kékeré tí sì ń bèlú èkó ò lẹ́ni ó yẹ tó sì tọ́ fún wa láti jẹ́ kó gorí àpèrè bàbá rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bàbá sì wàá fojú inú wò dáadáa ọmọ ilé ọba tó dọ́mọ kékeré tí sì ń bèlú èkó wọ́n pọ̀ kápálẹ̀ náà gan-an tá a fẹ́ mọ̀ ti fa ń wí fún wa. àwọn àgbà ní kẹ́ni má ṣe kọ́rọ̀ mọ́ pọ̀ ìyálóde mo ń jẹ́ kó o ní mí o ah, ah. tó ìdílé ọba ọ̀sọ̀ kan lẹ̀ bẹ́ẹ̀ni ọ̀pọ̀ tá a bá ń ṣe méjì méjì mẹ́ta ó ní iye létíán tí ìjọba ṣùgbọ́n èmi mọ̀ pé àwọn ìdílé kan wà tọ́kàn gbàgbọ́ tí àwa ò lè rí ọmọ àṣọ Olódùmarè àtàwọn tó dá wa ọmọ kan ń bẹ lẹ́kọ̀ọ́ ọmọ amúlé ọba ni mm-hmm. àwọn ẹgbẹ́ ẹbí wọn bàbá àwọn alátọ́ba tẹ́lẹ̀ àbí bọ́lá gan-an ní jẹ́. lukosu ṣé kì í ṣe ọmọ pẹ́ẹ́lí báyìí ọmọ ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí lukosu èmi lẹ wá débẹ̀ ṣé nìyẹn ni ọmọ tí ò tí ìjọba tí ń rí ọmọdé fi. tí ń rí àgbà fín tẹ́lẹ̀rẹ́gbẹ́ bàbá ẹgbẹ́ ìyá rẹ̀ fín lẹ́la fìjọba kò lè ṣeé ṣe o ẹgbẹ́ lomi o. ọ̀rọ̀ nù o. ẹ̀mí ronú ẹnìkan bẹ́ẹ̀ bá ní kọ́rọ̀ mi lọ ẹ̀sìn abọ́lá ọmọ lálẹ́yìn ọmọ ìdílé olówó lọ́wọ́ ìlú èkó lòun náà sì wà ẹjẹ́ afífá tó òun náà wò ó ṣeé ṣe kí fá mú un. ká wí fún ni kó gbọ́ sáwó wọn nílé alára ká sọ̀rọ̀ fún ni kó gbà á sáwó wọn lóde ìjérò. ẹyin babaláwo mọ́dàmú mọ́dàmú èdè tá a bá tó wọ́n kọ́ àìdíje fún ẹ̀ láàbọ̀ bí ikú bá ṣe àníṣà ṣòtìyẹ ẹ má bára wa jiyàn gẹ́gẹ́ mo ti wí ìdílé tí wọ́n ti jọba ńlẹ̀ tó méjì mẹ́ta mẹ́rin bàbá ní kíkálukú ọmọ dákọ ọmọ ọba tí ń gbé kòtò ló lọ ilẹ̀ òkun ifá gan yóò fẹ́ sùn ẹ̀ sì já fọkànpọ̀ àfọkànsọ́nà kan lórí ìtẹ̀yìn ìwé ń pa Abímbọ́lá ẹni tó bá lọ́kànjú àní mọ pẹ́ nìkan láwọn béèyàn ọ̀bá láwọn gan kò ní fojú ọ̀kánjú àwẹ̀lòmíì sóti bó bá ṣe pé ká mú lẹ́nu àbí ká ṣègbéraga wọ́n mọ olójú ọbẹ̀ kú ilé kanra wọn ni bẹ́ẹ̀ ni ò bá kanra wọn kí ni àwa láàmọ̀ bá ṣe wù wá gbogbo ẹni abá sì ti sọdá síwájú tá a ti fi sípò ọba ó ti dẹni àwárí fún ó kú ò lẹ́ni àmọ́ díléèrè ọ̀rọ̀ kábíọ́ ò sí àlà ni ó béèrè ìtumọ̀ ẹni kábíyèsí hmm. tá a bá ti fi yàn sọba ó gbọ́dọ̀ nígbèraga ìdílé ọba ọmọ ọba nígbèraga ni ṣé lórí àwọn ọmọ wọn obìnrin wọn gbèraga ni ẹjẹ àgbà bẹ́ẹ̀ ẹjẹ àgbà bẹ́ẹ̀ àbí bò ni torí pé ẹ ń dáhùn yìí ọmọ tó ló lọ ni ó sì wá sáàrin èèyàn kì í ṣàwọn olúndù tí ọmọ gbénú gbẹ̀ká lókòṣe a máa wálé ọdún gbogbo alájọ́ rí i olólọ́wọ́ tí ọmọ táwí bá joyè tán kò sí joyè tí ò ní ló lọ á kú òní joyè tí fáwọ́ ọ̀dí ilẹ̀ Sokoto lukosi ṣé ìtọ́ sọ ni pé Abímbọ́lá bá gorí àkèrè bàbá rẹ̀ gbogbo wa yìí là á ní àdétú àti àdésẹ́kù tí gbogbo wa sì rí ṣe kí bá láǹfààní bá kan wá sáàfin láìrí kankan sí ẹ bá dùn àkàǹtà náà ni pé kápò wa ó kún ẹ kọ́lọ̀ ń yára ti a ṣe èmi fara mọ́ ń tọ́ wí. ìyá o dáadáa o èrò lọ́bẹ̀ o ẹ̀jẹ̀ àrùn ká tó ṣe o ó dára ju ká ṣe tán ká ṣẹ̀ṣẹ̀ wá mọ́ ọrùn o. ọ̀nà lórí àpáta kò rú ni àwa máa lóye ti ń gbé kò dápọ̀ ẹnìkan ní à ń sì dápọ̀ ẹnìkejì ṣùgbọ́n dípò dáàbò máa ọ̀pọ̀ èyí ò ní ìbàdàn ọmọ ìyàn bọ̀ ṣòtì orí ìbàdàn ọmọ yìí nǹkan òun mọ ó tọ̀ orí èmi mọ eléyìí èyí tẹ́mi mọ̀ ní gbogbo yín mọ̀ bí wọ́n ń ta kóra wọn abẹ́rẹ́ ogun àbá abẹ́rẹ́ hmm. ìyàn ní bọ̀ èyí jẹ́ ọ̀gbọ́n adébálà kó ifá rẹ̀ lẹ̀ ṣẹlẹ̀ ni mo wí tó bá jọba ìlú ọ̀rọ̀ toró ló rọ̀ àsìmọ́ náà. ah òótọ́ ni lukosi. ẹ gbọ́ ẹyẹ mi fèsì lé ẹ mọ́ ti dìrì ọ̀rọ̀ lára mi àmọ́ àsìkò ìrì ọ̀rọ̀ náà tó kò á tì í tó wọ́n kẹ̀dẹ̀ lẹ́yìn ọ̀bà pọ́n kì í dùn sí mo ti ṣẹ̀ láàrin o ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi ni tí ó ti yé yín ní ìsìn ẹ náà ni ẹ tó bá já ṣiṣẹ́ ẹ̀wọ̀n ajá pọ̀ ọ̀pọ̀ ká tó lù wá ṣe ẹ̀jẹ̀ pọ̀ ọ̀pọ̀ ká tó wà ọba wa ṣe ṣe é gbọ́ ẹ gbogbo lóye wọn ní bẹ́lẹ́ ìjọba ti mẹjọ ẹ̀ lẹ́bi ó yẹ kó pẹ́ lórí ìkólẹ̀. wéwé lóko gbọ́dọ̀ kí lójó ọ̀gá ìwé wéwé lóko wéwé lójó ọ̀gá ìwé iná ẹgbẹ́ aláàárẹ̀ o àjáwó tí ń jẹ́ eh, ẹ kazeem ní bàbá nínú ẹgbẹ́ alárẹ̀ o àjà o tí ń jẹ́ kazeem ní bàbá ilé ìwé ìlòkò gbòdògì lòjọ́ ọ̀gá àwọn ìbò lẹ́sàáyì yóò dáa fún ọ wọ́n fi yọ ọdún ọtí wọn dọ́tí wọ́n fi yàtọ̀ sí gbogbo ọtí yòókù ah, olú àìsí ń jẹ ọtí látàárọ̀ mo tiẹ̀ kàtí pé wọ́n jẹun. <coughs> ìyá Jamiu ìyá Jamiu ìyá Jamiu ṣé ò sí. tí èèyàn bá ti pariwo rẹ kí ara lẹ́kejì ọgbọ́n ọ̀nì dá ṣé dèdèrè ń bẹ nú etí rẹ ni ah, ah. ẹ má bínú dákun àtàárọ̀ tí mo ti jókòó bíi tí mo ti mu ọtí tí mo mu yìí èkejì láre mo ti rán jáàmì kọlọba rìn kẹtàlá wa mo wá wò pé mo wá wò pé kọlọ́run olúwa rẹ̀ kó má jẹ́ kí omi ó lọ ba ẹ̀jẹ̀jẹ̀ mọ́ olúwa rẹ̀ lára pé kí tiẹ̀ wá nǹkan fínú ìsìn wá rí kí èéfín náà gba iwájú ìkọjá sí òsì èéfín ọ̀kọjá wájú ilé ìyá. èéfín rú. èéfín rú hmm. àjẹpẹ́ kùlé nígbà kọjá nù àdúpẹ́ fọlọ́ ẹ dápẹ́ ẹ bá ń wá tí ẹ bá tí ẹ bá tẹ́ ẹ bá ní bínú ẹ bá wá nǹkan kí n fi sínú ebi ń pakùn. oúnjẹ nínú ilé yìí nínú ilé yìí ibi tó lọ sùn lánàá lọ ti lọ jẹun kí ni mo béèrè mo béèrè oúnjẹ òun sọ̀rọ̀ bí mo sùn kí ni bí mo sùn ti papọ̀ mọ́rọ̀ oúnjẹ sọ́pàá mi ni sọ́fẹ́ kí n kú ni. wọ́n bá kú ọ kú. tí màá kú kí n kú. bọ́ọ̀kù kọ̀ kú. ṣé pé wọn ò ní jẹun bí mo ṣe wà yìí. ṣé o fẹ́ kí ọ sọ ohun mi. gbogbo ẹ̀rọ kan rẹ ọlọ́run ní fọ́ sẹ́nu lé. egun mélòó mo ní o ti fẹ́ jogún láti ọ̀rọ̀ ah, ọ. bí mo wà tí mo ti rán ṣe fàájì mi o mo wá wò pé ọmọ ah, tí mo ti jù kí n tiẹ̀ wá nǹkan fínú n bá pe yájá mi pé ìdákùn bá ń gbé oúnjẹ kí n wá jẹ ẹnu o lọ́ba ní sùn lánàá pẹpẹ mẹ, oorun là ń sọ oúnjẹ ìwọ náà baálé mi ti mọ wí fún yín lẹ ń yọra yín kí mi ìyá kan ni mo ti so oúnjẹ fèdè sí eh. mo bẹ já sí. Ah, ẹyin ìmọ̀ kọ́ tètè dé. ọ̀gbun fẹ́ tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. o ní sori. lọ́lẹ̀ mi o. yẹ sọ jẹ sẹ́ńjọ yẹ. ẹ dákun ẹjọ lórí ọjọ ọ̀rọ̀ tó wà lẹ́ òfàjà o ẹ dákun ẹjọ sáà ni a fẹ́ wọlé. bálẹ̀ rẹ̀ sọ yàwó ọjì ẹ. dákúnyà. àwọn sẹ́wà àwọn ìyá dábì sẹ́wà mi ìyá dábì ọ̀rọ̀ mi nínú ilé ìwà tí ó bẹ̀ bàbá bàbá mi lọ́kọ̀. ọ̀ ah, sí ìmọ̀ kankan kí ló ṣẹlẹ̀. ó ti mọ nǹkan kan. kí ló ṣẹlẹ̀. èmi àti àádọ́pọ̀ nínú ilé yìí. ìyá wa ìyàwó ìyàtọ̀ wa ni ìyá wa ìyá wa ọmọ náà baálé mi. má ti dà sọ̀rọ̀ rẹ̀. oníṣẹ́wọ̀ ọmọ náà baálé mi. ọmọ mi ń bẹ yọ. títa ní bọ̀fà. oníṣẹ́wọ̀ ọmọ náà baálé mi. kò sí wàhálà. bára bá ní káwọn èèyàn mọ̀ wá ara tẹ́lẹ̀ kan bá ní káwọn kàlá lòun mọ̀ wọ̀ àbọ̀ wá bá ń tiẹ̀ ọkọ ìyàwó mọ̀ ń gbọ́rọ̀ ti. àkàbèsè ẹ wọ́n mọ̀ bínú. ṣé bí torí ara ẹni làá fi lókun ẹ̀kọ́ ẹnì kẹ́sì mú digi. ẹ sọ́tọ́ kí wọ́n kábíyèsí lòun bá sọ̀rọ̀ ló dúró ó yá kúlẹ̀ síbẹ̀. ẹ má bínú jèrè iye mi ló fún ẹ àbíyèsí ṣe bí ìyáálé mi ni o láàárọ̀ ẹ̀ mo jí o mo sì bọ́ wájú ta jẹ́jẹ́ mi ni mo máa ń ṣe fàájì mo wá wò pé ebi mọ̀ ti ń pa mí mo bá ìyá já mi o ẹ dákun ẹ bá ń gbóúnjẹ kí n fi sínú o lọ́ba ní pẹ́pẹ́sẹ́ irọ́ o ibi ẹ̀sùn lánàá ni kẹ́ ti yá lọ gbóúnjẹ wọn pé èmi lóde lẹ́sìn pa àjàmọ́jú ibi tá a ti wá fà lọ́wọ́ ìyàwó rẹ̀ bá dé dé lóde lọ́ba ẹ bá lè wá èmi lóde n bá ṣàlàyé fún ló ń bá ní àkóńtì ẹ̀ tó jáde ló ń ti dáná oúnjẹ nù lé pé kí wá wọlé kí wá jẹun ǹjẹ́ wọnú lé tí bàbá mi fowó ara rẹ̀ kọ́ ìyáálé mi bá yarí ló bá dúró lẹ́nu ló bá ní wòlé wọlé nígbà tí ó tabi lára mi báyìí mo ti fi pàkọ́ jẹ lẹ́nu. ọ̀ ń jí ìpè ni. ó ń jí òkúta ni. tó bèrè fi ń tì ọ́ tó ń fi pàkọ́. irọ́ irọ́ lukosi. kábíyèsí ọlọ́wọ́ jẹ́ mi ìrẹ́gùn. ọ̀rọ̀ rí ẹ fi sílẹ̀. ẹni tí yóò parí ọ̀rọ̀ kí kọ́kọ́ bẹ̀rẹ̀ kábíyèsí ìdí ni wípé kí ọmọ dàbí ìgbà tí mo bá fẹjọ́ ṣègbè ọmọ mi lè yí ẹyẹ ìyàwó kéke hmm. ṣùgbọ́n mọ́ ṣáájú mi làwọn àìgbọ́mọ kan ẹ̀ mi tí kì í bá ṣe pé owó tí ń yọ wèrè lẹ́nu láti ilé ibi wọn ti bí òjò wúdówú ròdò bọ̀wọ́ ẹ̀wẹ̀ bọ́dẹ̀ ẹja kò lè mọ́ hmm. òjò wúbèrè ò ṣe é múṣẹ́ lé ẹjọ́ wẹ́wẹ́ wọn fi yọkọ wọn lẹ́nu. Ah! ó ṣe bí ó ṣe sí ǹbá ní wọn àmọ́ṣá kábíyèsí lọ́dún ìdájọ́ àbíòye ọmọ mi lè yí ẹ̀yin já àwọn àjòyè náà sọ sí. ọ̀tún òye kábíyèsí olóde lè yí o ẹ̀yin náà ẹ̀fọ́ ẹ sọ̀rọ̀ lé. Hmm. lukosi ṣé bá gbà láàgbà oyè sí ni wọ́ọ̀ ṣé bó ṣe yẹ kọ́ ọ dájọ́ ìlọ́ọ̀dà o. orí mi ò pé nù èmi lọ ń gbàgà lọ́wọ́ fi gbogbo ẹnu bá sọ̀rọ̀ báwọn oníkálukú wa ò ti àmọ́ àyè ẹ̀ láàfin ìyẹ́yẹ́yẹ́ ebi hàn ní ẹ̀sọ́ sí ni ṣé èmi ti dájọ́ ni bóòlù tó a sọ̀rọ̀ lójú hàn ká lùdíè sí kí kálukú lè rí tí ó sọ ni lòsì àní lùkòsì ẹ̀ ń dìtẹ̀ mi ni. ẹ ẹ ìyálóde. kábíyèsí. ọ̀rẹ́. ẹ kábíyèsí o kẹ́mi ọlọ́gùn lùkòsì lùkòsì bàbá ní omi ní òsì ẹja jìnnà nírọ ni ah, ah. èyí ti ṣe tó rí báwọn ìbẹ́yìn lórí yín pé ju àwa àjòyè yòókù lọ ẹ wá sọ̀rọ̀ orí pípé lónìí bẹ́ẹ̀ ni gbogbo ohun tá ẹ sọ kò sọ̀rọ̀ làákàyè kankan bẹ́ẹ̀ ẹ bó ṣe yẹ sọnù. mọ́ńgọ́tì ẹ wọ́n ṣe wàhálà jù ọ̀dọ̀ ara rẹ̀ ló rò kó sí. ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó ti tó. àgbẹjọ mọ ẹ ọkọ ìyàwó ṣé bọ ọba rọbì ọjẹ kọ. kábíyèsí <laughs> ó kọ́ pẹ̀lẹ́ báyìí káwọ́ wò. ṣé tó ọba rí obìnrin wọn fẹ́ sí. Ah, kábíyèsí agbára níbẹ̀ kódà bó ṣe mẹ́rin bó ṣe márùn-ún eh, kọ́sá ti wúlò fún mi. bá ní ọmọ mú yá ìyá lóde lọ. Ah, ìyá mi ni wọn. ṣé ìyáálé rẹ ti pé ogójì ọdún lè rè. ṣé ìyáálé mi gbogbo ọdún tó ti ọpọlọ lọ́dọ̀ rẹ̀ olójú kòkòrò ni. ṣé bí mo sọ òfin pé bíyàwó yẹn bá lógójì ọdún kọ́ máa kọ́ lẹ̀ nígbà tí ò tí ì lógójì ọdún tó wá lọ fẹ́ ru ilé ìtọ́ tí ò rí èèyàn bí bọ́ọ̀lì àkọ́kọ́ yà bẹ̀rẹ̀ mọ́lẹ̀ báyìí sọ pé wò ní bàbá rẹ̀ bàbá ò sì gbá àlejò àtìyá rẹ̀ torí dẹ́ pé o ní ìyá ìdí torí wọ́n pé létí ọkọ lé ni dákun àwọn ẹ̀mẹ̀wà àbísẹ́yìn ti níyàwó yìí. bàbá <laughs> olóyè kí wàá máa sá lọ ṣé kí n máa fọ. ẹ jẹ́ kábíyèsí ọ sọ̀rọ̀. Ah, ah. sọ wá rí àìní bàbá àtìyá rẹ tí ò tó ní bíbí tó lẹ́kọ̀ọ́ òní ni wọ́n kọ́ ẹrùn ọkọ ìyàwó ìyáálé nìkan lọ́jẹ́ tiẹ̀ lákòlè toró náà lẹ́bi tó bí ah. ó sì níyì òní bàbá sórí ìyàwó ọmọ tẹ̀lé bàbá rẹ̀ lélẹ̀ ìwọ ìyálé ọwọ́ àmọ́ sóúnjẹ fún ọkọ rẹ lóòrèkóòrè ọwọ́ ànímọ̀ wà tẹ́lẹ̀ o ọkọ rẹ bá lọ́yà lóru kọ̀yìn sí ó ṣe ń kíká sí òkè ó ṣe ń kí gbogbo ìgboro ọkọ àti ìyàwó hmm? máa mú ìyálé lọ ìyàwó ilé bàbá rẹ ló sì parí ìjókòó tó ọyọ́dà ṣe wọ́n lọ bọ́ọ̀lù àbẹ́ lọ ìyàlẹ́ màmá yá ìgbà tẹ̀ ń bẹ̀rẹ̀ ti gbọ́ òun. ọba ní pàṣẹ tọba làṣẹ. ẹ gbọ́ ìlú kówókówó lẹ̀ lù ẹ̀ ń sì lù lù ṣìṣe ṣìṣe Fábímbọ́lá mo mọ̀ ẹ ti ń dìtẹ̀ rẹ̀ ń kọ̀rọ̀ mo mọ̀ ìwọ àjẹ́ oṣó ìkà fọ́pomọ́yọ̀ fẹ́rẹ̀ iṣẹ́ rẹ̀ la fẹ́ rí èmi ó ṣe sùúrù torí bí egun bá lé ní tá ń sáré Abímbọ́lá ẹ̀rù yẹn ti ń bẹ lábẹ́ ẹ̀kú ọ̀bà mi o káwọ́ ọmọ bàbá jẹ́ ń ṣe ju àwọn obìnrin ni ó rí mi ni ọ̀rẹ́ ní sòfófó mi fún ọ ni. ẹ bá mi bọ́lá sọ. ẹ ò sí lúkọ̀sì kò sí lákọ̀ọ́ mi lórí kò sí wàhálà sọ́nà pé ìtọ́jú bàbá rẹ̀ kan ó lè lé ìyá rẹ̀ lọ jẹ lórí lè mi ọwọ́ àrùn lóye. fẹ́nusọ ah, fẹ́nusọ lẹ kí ọrùn rẹ̀ fún mi bá arọ wèrè lóye. be very careful. ṣe sùúrù ó sì yẹ o torí mo rí táwọn wọ̀nà ọ̀run fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tọ́ ọ bá fọ́ ọkàn mi ó kú lónìí o. àfẹnusọ. kò gbọ́dọ̀ dájà téèrè bọ́lọ̀. kò yóò kù fẹnusọ kò lè dáa fúnrọ. níbo tebo ní ọfẹ ọtán. ó kú lónìí. ọyẹ ìyálóde náà rẹ wájú. sọyà kò sí wèrè lọ́rùn. lábò lílọ o ti wá dolóyè méjì ìyálóde òsì kí mo pè é. ìyálóde òsì kí mo pè é ọ̀tàkà ẹ máa má dé ẹgbẹ́ wẹ̀rẹ̀ lórí. kábíyèsí kò rí bẹ́ẹ̀. ó yà kí ló ń kó yẹ. mo ti gbàgbé rẹ ti pè é kí ló mọ̀ pé. ìyálóde oṣù kí ló kọ yẹrẹ. ọ̀dàkùn ọ̀dùn kí ló kọ yẹrẹ. ìyálóde oṣù kí ló kọ yẹrẹ. ọ̀yà kò sí bàbá rẹ kùn. ilé yíyá. aṣọ tí ìpè bá bọ́ọ̀lẹ̀ lọ mọ̀ tí òsì bá bẹ ẹranko tí ó mú ra. ìyálóde oṣù lọ́mọ jẹ́ fọ́dà ẹni o ẹni o lóye ọyẹ kó sì ọmọ kó sì rèlé. ìyá ló Ah, òun là á síkà èèyàn bá ṣe lọ́sàn-án ó lè má bára rí lọ tó ẹ̀yin tó lọ́jọ́ òní ìbà yín o ìbà ìyá mi ìbà bàbá mi àti ọjọ́ àti wọ̀ oòrùn ìbà àwọn tó ṣe é káwa náà tó débẹ̀ ẹjọ́ Abímbọ́lá tí mo fi jọba mo pọ́n léyìn tán ó fi ń gé mi jẹ ni mo á rò fẹ́ yàrá lẹ̀ wọ́n lè ké ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà ní kọ̀rẹ́ alájọbí apàyè kan ẹni tó rí ni tán tó tún ń ṣe ni adíá fún Abímbọ́lá níjọ́ tí ifá ń sọ̀rọ̀ pé kárẹ̀ ìwà ọba wá láti ìlú Èkó èmi ni mo mú Abímbọ́lá wá gbogbo ayé sì gbà afabímbọ́lá jọba tán apá mi ò ká apá mi ò ká lákọ̀ọ́kọ́ ńjọ́ ọ̀rọ̀ yọ bẹ̀rẹ̀ ọmọ mi ṣàyàn ládàá pẹ̀lú ipò pé bàbá àwọn wà lóyè Abímbọ́lá ni wọ́n sá kí wọ́n pa ń lọ́mọ ẹ̀ẹ̀kejì ọmọ tí bùkátà rẹ̀ ti kú lọ́rùn mi tẹ́lẹ̀ tó ti wà lé ọkọ Abímbọ́lá sì fi agídí gbà ọ sọ sí mi padà láìsí pé tó fi lé ọkọ mi lọ́wọ́ torí náà Abímbọ́lá ètò òṣèlóye tó tí mo bá ti pè ọ́ kọ́ jẹ́ pé ọ̀run ni o má jẹ́ tayé o ìpè ọ̀run ni o jẹ́ bá a bá pò fún kókó àlàyé adáǹkọ sẹ́ńtì ọ̀dà ń fún ọ ìṣàlàyé mọ́ o. Abímbọ́lá o Abímbọ́lá o. Abímbọ́lá àtúndí òjò ọlọ́run mọ̀ gbà wá lọ ẹ̀yin babaláwo ẹ̀yin ológun ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ bá ti lè ń pa ọ́dà. ẹ dákun ẹ mọ̀ bínú èmi ń ṣe nǹkan nínú yẹ̀wò lọ́jọ́ pé mi. Ah, ah, èmi ń ṣe nǹkan nínú yẹ̀wò odidi ọba mo mọ̀ gbé wá bá ọ pé kọ́ ọba ń tọ́jú àbẹ́mi ló mú ọ. àròdì eh, eh, eh, ọmọ ni lẹ́rú ara ilé ẹni ni ìwọ náà wo bí a ti wáyìn lọ́nà tí o wérìn kálí bóun tó pàdé la wá bọ̀ àwa dé tán ó wà ń pa mẹ́ẹ̀dín. ẹ dákun ẹ má bínú kábíyèsí. ọba àlùwárì hmm. èmi ni mo dúró fún dandan pé kó jọba ọlọ́run sì bá mi fi jẹ́ gbogbo àwọn ìjòyè tẹ́ ń wo wọn ò sí lẹ́yìn ẹ̀ kí wọ́n máa pọmọ ọlọ́mọ mọ́ ń lọ tó ti yẹ gbégún bá ṣe eré bó ṣe bí àfọ̀nà ìgbàlẹ̀ jẹ́ bá mi tọ́jú ẹ̀ bá ń sa arọ́bí fún aṣẹ́gun fún ayẹta mọ́dàrí kan àfòràn gbogbo àwọn nǹkan ńláńlá bá ń tọwọ́ ọ̀tá ìfi káyàn kó jẹ́ pẹ́ bọ ní ìpẹ́lẹ́bọ àṣàṣì apalásàṣì bókè ọ̀tí ọ̀gán bá jìn orí ara ẹ̀ ní ó jìn lé gbogbo ẹ̀ ń bá kọjú bí sí kíbi ọba wọn bá mi ṣe fún. ọba Abímbọ́lá kọ́ rèé. Abímbọ́lá ọ̀kárì yúnyún nínú àpátákùkù olóko dá sí. oṣooyè hmm? ẹ dárúkọ kankan náà ẹni kí n tó sayẹta pẹ̀lú wọn máa jalè ṣé ẹ mọ̀ pé ọba àlú gbogbo olè tí mẹ́lù tiẹ̀ náà ni. ró ṣeéṣe káwọn kan fẹ́ dá ọwọ́ wú kọ́ bá ń ránni sí wọn a máa wáyé bẹ́ẹ̀ àbí òye ọ nísìn ọ̀dà. kábíyèsí hmm? wọn máa láwọn sàn gbẹrẹ láàrin orí láwùjẹ. gbẹrẹ hmm. ah, kò sí ṣé òun yẹn pa mí. ọmọ ìtọ́wọ́ ọkọ̀ là á kú. Ah. sọ́ọ̀sì ọmọ ìbẹ̀rù kú lẹ́nu bí èmi rẹ̀ bá dé yìí ó sì àyè afárí o àmọ́ ẹ bá ń fọ́ yẹ. kábíyèsí ipa yìí ọ̀tún ka yín mọ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ipa àwọn ẹni bíi ọ̀tún ka yín mọ́. Eh, ẹ̀yin yá bíọ́ sáré mọ́fìà ẹ̀yin lẹ́yẹ ńlá. Eh. Ah. mo fọwọ́ ara mi síra mi ah. bọ́lá ah, mo ro lágbára mo gbẹ́ kòtò ọ̀tá òun jìn mo sì tún jìn sí ẹ̀gbọ́n láyé ẹ dárí jèmi mo tún wà mí ṣe mo tún oògùn mi sà. Ah. olúwa mi o ẹni ká mọ ẹni ká mọ bí yí ẹni kú báyìí ẹni ká mọ bí yí. ẹni yóò lù wọ́n wọ́n lọ yóò sì báyìí ah, o. ní ká di replace. àwọn onípòsì yé ọ̀gá. àwọn replace olúwa mi o. olúwa mi kò àrùn ọlárin ìlú táwa rí àwọn ọmọ wọn. mo ní ẹ̀kọ́ tí wọ́n gbé lórí olúwa mi sì lẹ́kọ̀ọ́ ó fẹ́ràn ẹ̀kọ́ ó fẹ́ràn ẹ̀kọ́ ń gbà wà lẹ́kọ̀ọ́ oní bàbá gbé ẹ̀kọ́ ìwá sàfin àfi sara ni kéde ọ̀rẹ́ ìjọ kan. nígbà tí àkóso àpẹẹrẹ kan ẹ̀ dé. ẹ jẹ́ àrùn ah. ni mò ń bẹ̀rẹ̀ náà.

mo kàn déédéé gbọ́ lànà ẹ̀ máa ń bù ní bù ní bù kí ló lè ṣẹlẹ̀ gan. dájúdájú nǹkan kan ti ń ṣẹlẹ̀ láàbẹ̀. ṣé lóòótọ́ àkó jẹ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. ẹ̀dọ̀ wọ́n ti ṣẹlẹ̀ láàbẹ̀. ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ ẹ̀kọ́ lélẹ̀ ẹ̀kọ́ láàbẹ̀ olúwa ẹ̀kọ́ lẹ́sẹ̀ olúwa adìẹ ọtún àbá ọdàdà lẹ́yìn ọmọ tí látọ̀dọ̀ alájẹ ti dáyé nínú ìlú wa yìí wọ́n yẹ jẹ́ kọ́ láàfin. Ah ọtún mi sẹ́yìn sọ fẹ́mi pé wọ́n jẹ́ ẹ̀kọ́ lu yìí. kẹ́wọ̀dé ẹ ò dé ètò yẹn kú èmi ò òsì mi tó ti tó ti sílẹ̀ wọ̀ bí aṣọ ni tí ìbá sọ òsì mi tó ti kú yóò sọ fẹ́mi ẹ̀yin olóye sàṣẹ́rẹ́ lásán tó wá kù kábíyèsí káwá ni mo ti jẹ̀kọ́ kí ni ọ̀wà ṣẹlẹ̀ o. ẹ mo ti ọ ṣẹlẹ̀ òde ju wípé kò kú dọ̀. ọ̀rọ̀ yẹn ìfẹ́ nu sọ. ewúrẹ́ ọ̀gá o. nígbà tó ti wá jẹ́ wípé kú lè òkè òkú ti darúgbó tẹ́lẹ̀ kí ló kù dẹ́sẹ̀ fún yàrá kan yàrá ọ̀dọ́ máa pọ̀ yàrá mi. kábíyèsí tẹ́ ẹ̀ bá wá fẹ́ kú ó di dandan kẹfọ yóò kiri bàbá yín lẹ. ẹ ní kíákíá ni o ní kíákíá ni o. come and shop a dirty mouth. láti ẹ̀ wá àgírí pé èmi o mo lórí ikú ṣe ń ṣe mi yẹ tí n bá tẹ wá sóbi tani tani yàrá jẹ bàbá rà fẹ tọ́ bí dání. àwọn ọmọ sì rà ní o. àwọn olóyè mi. ẹ má jọ lọ. kògbódò lọ. kògbódò lọ. kí ló ṣẹlẹ̀. kí ni. kí ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìrìn sórí ẹ̀sán ní bàlúwà rẹ̀ ìdídowó lèmi náà orúkọ mi ò ní padà ọlọ́ọ̀ ìdídowó kan báyìí. fẹnusọ fẹnusọ kí ni èmi ọ̀kẹ́ lọ́mọ. Fáyidé. ọlọ́jà sẹ́nu mi náà mo bẹ́ẹ̀ lọ ni. ẹyin ni ẹmẹ̀wà mi ọba lè mi. àfọ́tò yìí pé wọ́n ń bà ló bà ló tó ń bà lé gbogbo àwọn ìyá àbá wa lórí. ó fẹ́ bá yé mi jẹ́ lẹ́kọ̀ọ́ ó lé mi ṣe bàlọ́bàlọ́ nípa ọlábùdá mọ̀ fẹ́ borúkọ mi jẹ́ lẹ́kọ̀ọ́ èmi bàlá èmi dídọ́wọ́ kọ́ ìdí náà wọ́n ti ọ̀pẹ méjì. fẹnu sọ gbogbo kínní wọn ló ní fẹnu sọ tán lábàá. ìyá rẹ wo èmi fẹnu sọ yẹ tí bá fẹnu sọ ọyàn yẹ ọyàn yẹ ti gbẹ ilé ti máa di o. ìmáàdì ọba àgbàlódé lè mi. ọba kọba ní aláìná. wọ́n tọ́ mọ́ bá mi kó kínní ebí mi ayélujára jùlọ àlọ́ ẹ̀dá kan ẹ̀jẹ̀ padà rẹ̀ sùn adé mi. ilé ti máa di o ilé máa di o orúkọ lọ ọjà pẹ́ àárò ọba tó fẹ́ jẹ́ ọba ọba tó fẹ́ jẹ́ ọba ọba tó bá nìyẹn o ọba tó bá nìyẹn o